yes um, <clears throat> mo kí n pé ẹ̀tùkù dédé àsìkò yìí ṣé àlàáfíà tí mo wà ṣóhun lẹ́yìn náà wà ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa share àwọn live videos wa ìdí tí mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ yín ni wípé. ẹ mọ̀ wá ẹ̀mẹyẹ tó ṣu wá síbẹ̀síbẹ̀ ẹ sì tún máa ń tẹ bá ti gbọ́ pé a ti bẹ̀rẹ̀ life by ẹ lè má bá wa pín ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́wọ́n ọba tó dá ayé àtọ̀run elédùmarè tí kìí ṣẹgbẹ́ ẹnìkankan yóò túnbọ̀ máa dúró tì wá o mo fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa pátápátá nílẹ̀ yìí àti lókè òkun lẹ́yìn tẹ́ nífẹ̀ẹ́ wa jẹ̀ ní wílì mo fi àsìkò yìí ṣàdúrà fún yín pé ọlọ́run ọba elédùmarè kò ní kò ní jẹ́ kẹ́ ẹ kó sọ́wọ́ o ṣe rí tí àwọn tí wọ́n pera wọn ní olólùfẹ́ ta lọ lọ́hùn-ún tí wọ́n ń ṣe right now sọ́dọ̀ tèmi o ata àkàrà ni kò ràn kọ́ bó ti wulẹ̀ kó mọ̀ ẹ gbìyànjú kẹ ẹ ṣí ẹ fídíò yìí torí mi ò mọ nǹkan tí a ṣe tẹ sọ wípé ká mórí wá ká fọrùn lẹ̀ mi ò mọ ń tá a ṣe tẹ sọ pé ká mórí wá ká fọrùn lẹ̀ ẹ dẹ̀ wò mo máa ń tẹnu mọ́ màá dẹ̀ sì tuntun sọ ẹ kàn ń kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ni ẹ nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń claim pẹ́ ni mo ti rí messages ti pọ̀ if you beg for him again you will die bàbá yín ni ó die if you beg for him again kìnìkan kìnìkan kìnìkan kìnìkan oríṣiríṣi èpè tẹ́ ń ṣẹ́ oríṣiríṣi threat tẹ́ fi ránṣẹ́ ẹ help nǹkan tèmi fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ẹ lè nífẹ̀ẹ́ ta lọ́lọ́run títí títí títí títí títí títí kẹ wá nífẹ̀ẹ́ ju èmi lọ ọlọ́run kò pọ́síbù torí wípé ẹ̀yin ẹ̀yin nífẹ̀ẹ́ ni ẹ ẹ ẹ ní ẹ ní rapport pẹ̀lú ẹ ẹ sí in contact pẹ̀lú ẹ èmi ń wà in contact pẹ̀lú ẹ àtijọ́ sọ̀rọ̀ a máa ń jọ ń sọ̀rọ̀ àjọ wà so ẹ lè nífẹ̀ẹ́ títí títí títí kẹ ẹ nífẹ̀ẹ́ jù mí lọ. ṣọ́rọ̀ mi yé yín mo dẹ̀ ti sọ pé kò sí ní tẹ́ ẹ rí tẹ́ ẹ lè sọ ẹ̀bẹ̀ yẹn lèmi sì máa máa bẹ̀. kò sí nǹkan tẹ́ ẹ rí tẹ́ ẹ lè sọ ẹ̀bẹ̀ yẹn lèmi sì máa máa bẹ̀ tòró lèmi rí i pé òun ni best option other options tá à ń lò náà mi ò ní kó dáa o ṣùgbọ́n ṣe hàn pé in in in in in life èèyàn máa ní options nínú options best option tún máa ń wà ẹ gbàgbé emotion ẹ fẹ́ emotion lẹ̀ ẹ já face reality akínbọ̀bọ̀lá T Gold ẹ fẹ́ emotion lẹ̀ ẹ já kó lórí emotion ẹ já face reality. gbogbo threat ten send sórí dm mi yẹn kò dé mi lọ́wọ́ kọ́ àtàkàrà ni kò ránkọ́ ẹ̀ mẹ́ńtẹ́ ń bá fà ni ẹ̀ẹ̀mẹ́tẹ́ ń bá fa ni ìgbì tẹnumọ́gi ogun èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ ní tí n bá ti ní mo fẹ́ ṣe kò séèyàn ìyálà ìyá one billion yóò lè dá mi dúró bẹ́ẹ̀ mo sọ fún yín one billion yín kò lè ẹ̀ńtẹ́ ẹ̀ńtẹ́ fi ṣaṣáájú yín tẹ love yẹn gan mọ̀ mí ó mọ̀ mí ó mọ èèyàn tí mo jẹ́ ó mọ nǹkan tí mo gbé lọ́wọ́ ìyá one billion yín ò lè stop mi but èmi rí nírí wípé ọ̀pọ̀lọpọ̀ yín ten claim pé nífẹ̀ẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ rárá emotion emotion lẹ fi ń ṣe gbogbo ìgbésí ayé yín emotion emotion ẹ wo ọ̀rọ̀ ọmọ Mohbad yẹn bọ̀bọ́ kan wọ́n ń pè ní very dark man ó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní gbogbo nǹkan bá máa ṣe o kàn ṣe DNA fún ọmọ ẹ̀ àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ sí lọ ṣépè fún bọ̀bọ́ yẹn pé ṣé DNA ló kàn kí ló kàn kí ló kan àwọn fámìlì ìyàwó ẹ náà tún sọ pé ẹ ṣé ẹ ṣe DNA ló yẹ kán máa sọ̀rọ̀ ẹ̀ ń sìn kí ló tẹ̀ ń sá fún DNA bí ìwọ bá ṣe rere ara kì ó àyà ọ níwèé mímọ́ wí tí wọ́n bá ní pé kẹ́ ṣe DNA fọmọ ẹni tó kú kí ló bàdí ń bẹ̀ torí tẹ́ bá ṣe DNA fún tí DNA bá sọ pé kì í ṣe original son kì í ṣe biological son um, Mohbad ó sọ wípé ìwádìí ó tún ó tún ti ó tún ti tan torchlight tuntun sínú investigation tó yẹ kọ́lọ́pàá ṣe nìyẹn bó àwa èèyàn alike emotion alike kásámọ ìkáàánú ìkáàánú àbòsí òun la máa ń ṣe tí ò dénú torí pé tẹ́ bá love èèyàn ẹ ronú jinlẹ̀ ẹ wo bí nǹkan ṣe ń lọ ẹ ní fo orí apá kan ẹ ní fi irú ọ̀rọ̀ kẹwàá kàn dẹ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ rò bí nǹkan ṣe ń lọ ẹ rò sọ́tún ẹ rò sósì. So si gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́ndì threat sẹ́mi lórí DM nísìn ẹ̀ sì ń bẹ́ẹ̀ ń gbà tẹ́mi ń ṣépè fáwọn àfa lọ́rin náà ẹ̀yin ò gbé ojú yín sí orí Facebook kẹ́ ẹ ṣépè fáwọn àfa lọ́rin náà ṣe ẹ ṣépè fún wọn ni ẹ ṣépè fún wọn náà èmi ṣépè mo gbé wọn ṣépè mo sọ̀rọ̀ sí yàrá ìyá wọn ṣùgbọ́n nígbà tó dáàrin kan mo dàrò pé ẹ dákun èpè tí mò ń gbé wọn ṣẹ́ yìí kí ló fẹ́ dà gangan gangan kí ni what what what exactly ni ọ̀rọ̀ kí ló máa dà kí ni kí ni èpè tí mò ń gbé wọn ṣe ṣó máa dà nǹkan kan ṣó máa yọ ẹni tó wà láhàámọ́ mo rò ó ọ̀pọ̀ yìí tẹ̀ ń send threat nsìn claiming pé love ta lọ lọ́hùn tẹ̀ sọ pé tẹ́mi bá tún bá bẹ̀bẹ̀ ikú ó pa yín ẹ̀ tẹ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn nígbà tí wọ́n kọ́kọ́ mú ta lọ́hùn tẹ́mi gbé péjì tèmi tẹ́mi bẹ̀rẹ̀ sí ń ṣépè fáwọn àfa ẹ̀yin ò ṣe nǹkan inú kọ̀rọ̀ yàrá tí ilẹ̀ yín wà tẹ́ ń show love èmi jáde síta tán mo bọ́ sórí Facebook mo show love completely ni bọ̀gbà tí mo padà jókòó nù mí àtàwọn èèyàn ọlọ́gbọ́n onílàkàyè tí wọ́n pè mí tí wọ́n farabalẹ̀ analyse ọ̀rọ̀ fún mi ó dẹ̀ wọ̀ mí lórí mo rí pé ah, òótọ́ ni èpè tí mò ń ṣẹ́ fáwọn làbíbù yìí èpè tí mò ń ṣẹ́ fáwọn àlìfúlání yìí bí mo ṣe ń sọ pórí àwọn bàbá ń bàrígà ò dáa yìí kò lè ṣe nǹkan kan it will not bring out person wey dey prison e no go bring am out ibẹ̀ mo ti wá rò sápá mi pé now tí èpè tí mò ń ṣe ò bá lè yọ ẹni ìkó níbi tó wà kí ló lè yọ justice justice ò wá sí fún èèyàn kan justice wà fún èèyàn méjì ẹni tó pèèyàn lẹ́jọ́ àtẹni tó pè lẹ́jọ́ bẹ́ẹ̀ ṣe ń call for justice fún ẹni tó pè lẹ́jọ́ which is ta lọ́lọ́ bẹ́ẹ̀ ni ẹni tó pèèyàn lẹ́jọ́ náà lòun náà ń call fún justice which is àwọn àfáà lọ́rin justice is not meant for one party justice is meant for two people ẹni tí wọ́n ló ṣẹ̀ àtẹni tó ṣẹ̀ èèyàn èèyàn méjèèjì yẹn ló deserve justice torí pé tí ẹ bá cheat lórí ẹni tó ṣẹ̀ ẹni tí wọ́n ṣẹ̀ ẹni tó ṣẹ̀ á pé ẹ fóun ní justice àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni tẹ́ ẹ bá cheat lórí ẹni tí wọ́n ṣẹ̀ ẹni tí wọ́n ṣẹ̀ náà sọ fún yín pé òun ò get justice in order now to now save our time our strength our money our energy the best justice in life is tó bá ti mọ̀ pé o jẹ̀bi kó o dẹ̀ go on your knee tó bá jóbìnrin prostrate tó bá jọkùnrin kó o dẹ̀ sọ pé bàbá ẹ̀yin ni mo ṣẹ̀ ẹ dákun ẹ dáríjì mi that is justice kan ẹ wo bí ẹ jẹ́ n sọ kan fún yín ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín a ti rí ẹni tó pààyàn tó pààyàn ni o tó pa ọmọ ẹnìkan ẹ tí ó dẹ̀ lọ bẹ̀bẹ̀ ìgbà táwọn ẹni tó pààyàn sọ pé ah, àwa náà ní gbà á gbẹ̀san wọn ò dẹ̀ lè pa padà àbí ìyẹn tí wọ́n ṣe náà nìkan gbé lọ sí kóòtù gbàtán dẹ̀ gbé lọ sí court ẹni tó pààyàn yẹn dẹ̀ ó dẹ̀ rán àwọn fámìlì títí ẹ̀ àtòwọn afúnra lára ẹ̀ ó dẹ̀ ẹ lọ bá mi bẹ̀bẹ̀ ẹ lọ bá mi bẹ ẹni tí mo pa lọ́mọ wọ́n dẹ̀ gbéra wọ́n dẹ̀ lọ bẹ ẹni yẹn ẹni yẹn dẹ̀ wò báyìí pé tó tí n bá kúkú ní kí wọ́n pa ọ́ padà kò bí kò dá èèyàn tèmi tí wọ́n ti pa òun kò dá padà sáyé ẹ dáríjì ẹjọ́ mọ̀ lọ ẹjọ́ lọ kojú ìdájọ́ tọlọ́hun lọ níwájú ẹ fìdájọ́ tèèyàn lẹ̀ wọ́n sì lọ ilé ẹjọ́ wọ́n á dẹ̀ withdraw case inú fíìmù láti máa rí tí wọ́n sọ pé ah irọ́ o case yẹn ti kúrò ní ti ẹ̀yìn o ó ti di kéèsì ìjọba ó máa ń rí bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ah murder case ni o lóòótọ́ ẹ ti bẹ àwọn tẹ́ ẹ pa èèyàn wọn wọ́n dẹ̀ ti dáríjì yín ṣùgbọ́n case yìí ti wá di tìjọba báyìí láàrin ẹ̀yin àtìjọba ló wà ẹni tó pààyàn nìyẹn o ó máa lọ bẹ̀bẹ̀ á lọ wá ojú rere àwọn èèyàn tó pa lọ́mọ àbí tó pa ní mọ̀lẹ́bí àwọn èèyàn á dẹ̀ sọ fún pé ok ok we leave everything to the hand of God àti dáríjì ẹ̀ ẹ̀ mọ̀ lọ́lé rẹ̀ àti dáríjì ẹ̀ mọ̀ lọ́lé rẹ̀ amọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ sọ kankan fún yín ẹ jẹ́ sọ àṣírí kan fún yín lónìí gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ra àgbo àti ń gba ọ́dà fún wíìkì yìí o ẹ send message sí whatsapp number mi ẹ jẹ́ pin yẹn mo fẹ́ mo mú analysis kan jáde nsìn ẹ mọ̀ gbọ́ o zero nine zero seven one four five nine three four two ọ̀rọ̀ mi olóye nìkan ló lè yé mo ti sọ mo sọ nínú fídíò tí mo ṣe níjẹta ẹni tí ò bá wà objective àwọn èèyàn tó bá jẹ́ pé one way thinker ni wọ́n bí ọkọ̀ right hand eh? tí o wà objective ọ̀rọ̀ tèmi bá ń sọ you no go under ẹ lè understand you will never understand my objectives ẹ̀yin tó bá ti jẹ́ pé emotion lẹ́yìn fi ń gbélé ayé tiyín ìkáàánú ẹ̀yin ò ní ro ọ̀tún ro òsì kẹ́ẹ̀rọ sọ́tún ro òsì kẹ́ẹ̀rọ tó yẹ pé emotion lásán lẹ́yìn fi máa ń gbélé ayé tiyín Eh, you will never love me you can never like me and I wonder why you are on my page mo sọ fẹ́ni tó send mi ní threat message yẹn mo ní why are you following me you notice that I have done something wrong to you why are you still on my page why are you still following me I don't want people like you I want people of tájọ jẹ́ likes mind àwọn èèyàn tájọ ní èròǹgbà kan náà àwọn èèyàn tí wọ́n lọ́pọlọ tí wọ́n ní làákàyè tí wọ́n mọ̀ wípé bá a bá ṣẹ̀ àbẹ̀bẹ̀ ni àìsà gidi torí tó o bá ṣa gidi n tó ń sọ ni pé o ready for consequence ẹ̀ṣẹ̀ tó o that is what you are telling your ẹni tó ṣẹ̀ when you are doing agidi when you are being adamant when you are being rigid towards whatever you've done to people tó lè sọ sorry in tone so indirectly ni pé i am ready for the consequences of my action why are you now shouting if talol if you think talolong is ready for the consequences of his actions why are we shouting why are we now clamoring why are we nailing anybody but if we feel he does not deserve that punishment then there is no point kò sí there is no big deal nínú ká sọ fún pé ọ̀rẹ́ wa ó yá gbàpò ti fọ́ ó yá gbàpò ti ṣẹ̀ ó yá sọ pé kọ́ má bínú ó yá sọ bẹ́ẹ̀ kóńkàlùkù dẹ̀ máa lọ láyọ̀ àtàlàfíà ẹ wá jẹ́ mú advice ẹ jẹ́ mú analogy kan wá fún yín analogy tí mo fẹ́ mú wá rèé o nígbà tó lè Sunday Igboho tí wọ́n mú wọn lọ sí Kotonu ẹ jẹ́ mú analogy yẹn yóò dàlúrú o yóò dàlúrú o ẹ mọ̀ wo o àwọn kan wà tó lóye fi sí in charge àwọn owó kan àwọn èèyàn kan wà tí olómi ń dákọ́ anybody o bẹ́ẹ̀ send letter sí mi àjọ fa wàhálà ni èmi náà like wàhálà yes tí n bá ti ṣẹ̀yìn tí n bá ṣẹ̀yìn ni màá sọ sorry tí n bá ti ṣẹ̀yìn á fà á that is it now nígbà tí olóyè tí yorùbá nation agitation lọ lọ́wọ́ ṣe mọ̀ pé due to the love eh, people started contributing money for the actualization of every assignment tabani for the for the for the successful of every plans tàbá sọ pé ah ok a fẹ́ lọ bí báyìí àwọn èèyàn dáwọ́ a fẹ́ rí bí àwọn èèyàn dáwọ́ àwọn kan wà tó lóye fi sí ń charge àwọn owó kan tó jẹ́ pé nígbà tí tálayé wá ní issue tí wọ́n lọ sí Benin Republic àwọn èèyàn yẹn ti mówó wọ́n ti pánpónpó wọ́n ti bànú ẹ̀ tí èso owó kéékèèké o àwọn owó gidi tó lóko tó nítumọ̀ in different denominations yes in different notes ṣe understand nígbà tó lóye wá lọ sí Benin Republic yẹn ẹ ọ̀pọ̀ wọn ti pa owó ní pọ́npọ́ wọ́n dẹ̀ mọ̀ pé bólóyè bá dé kó jẹ́ ọgọ́rùn kó jẹ́ ọlọ́run ò ní jẹ́ o mo fi ń sọ̀rọ̀ ni o kó jẹ́ ọgọ́rùn ọdún ló ẹ mọ̀ jẹ́ sọ báwọn ohun èèyàn ló wọn lọ kó lóye dé lọ́la òde yìí olóyè ó béèrè lọ́wọ́ wọn pé owó mi tí mo fún dúkìá tí mo kó sí ń tiẹ̀ dáa ẹlòmíì olóyè kó mọ́tò sí lọ́dọ̀ pé mọ́tò méjì bá ń kó sọ́dọ̀ tiẹ̀ mọ́ bá ń mójútó mọ́ ọwọ́ ọmọ ẹ̀ láàrọ̀ láàrọ̀ mọ́ domi sí la ẹlòmíì ti mú mọ́tò ó ti lò ayé ẹ̀ ti bàjẹ́ irú àwọn èèyàn yẹn lẹ̀ ń rí tiẹ̀ ń pariwo ya ya ya ya ha ha nígbà kí wàhálà ó lè mọ kún wàhálà sí fún ọ̀gá wa Sunday Igboho kí ẹni yẹn má bàa tètè dé torí pé wọ́n mọ̀ pé ǹjọ́ tó bá dé yóò ń bọ̀ wá wọ́n ní máa ṣe rí talent wọ́n ní nígbà tí ó fún oníkálukú talent tiẹ̀ àwọn kan rí tiwọn mọ́lẹ̀ àwọn kan multiply tiwọn nígbà tó wá dé ní wọ́n á béèrè lọ́wọ́ wọn pé talent tiẹ̀ dà èyí tó lọ rí mọ́lẹ̀ lọ wú ẹyọ kan tí wọ́n fún náà lórí fílẹ̀ ẹlòmíì mú tiẹ̀ ó jùlù kò rí kankan produce ẹnìkan wá mú tiẹ̀ ó ti multiply ẹ̀ wọ́n ní ìwọ lọmọ ọ̀dọ̀ rere so nígbà tó lóye bá dé tó lóye wá ní mo fi sí ọ̀dọ̀ tiẹ̀ dà ní ọba àmọ́ wò kan irú àwọn yẹn ò fijọ́ kan ẹ̀gbọ́n tí mo sọ irú àwọn yẹn ò fi ọjọ́ ẹyọ kan dondo báyìí bẹ ọlọ́run pé kí olóyè padà sí inú ìlú tá a wà yìí irú àwọn yẹn náà wọ́n ti wà nínú ọ̀rọ̀ ta lọ́lọ́run báyìí láwọn tó jẹ́ pé one way or the other owó ti wà involved ìjọ ti ta yóò mọ béèrè lọ́wọ́ gbogbo wọn pé owó báyìí báyìí báyìí tí wọ́n gbà owó báyìí báyìí báyìí tí wọ́n gbà ló kọ́ mi ńgbà tí mo wà ní remand tó sọ pé tó sọ pé tó sọ pé fáwọn èèyàn tán sì dá fún ọ ó ń dà kò dẹ̀ sí ní tán fẹ́ produce kò sí ní tán fẹ́ present fún irú wọn yẹn ò ní bẹ́ẹ̀ lọ́hùn pé kí ta lọ́lọ́hùn kó bọ́ nínú nǹkan tó wà yìí irú wọn yẹn wọ́n mọ̀ pé ẹ̀bẹ̀ tá a sọ pé ká bẹ̀ yìí is the best yo they know ẹ má ṣì mí gbọ́ either we like it or not either we apologize or we do not apologize ta lọ́lọ́ we definitely come out one day ṣùgbọ́n one day yẹn ni ò ṣọ̀fẹ́ nìkan kan nínú wa ìjẹ́ tí ẹ mọ̀ wípé ká sọ pé ọ̀sẹ̀ kejì tí wọ́n ti mú ọ̀rẹ́ wa tí èmi ti bẹ̀rẹ̀ sí pariwo pé ẹja mọ̀ bẹ̀bẹ̀ láti bẹ̀bẹ̀ níta lọ́lọ́run fún rẹ̀ ti kọ́ pé ó yá mo ti gbẹ̀ mo ti bẹ̀bẹ̀ ìjẹ́ yín mọ̀ wípé kò lè do níbi kò lè tiwa ń bẹ̀ tì náà ọ̀pọ̀lọpọ̀ yín pa àwọn afáàyè lágídí wọn ya wèrè wọn wọn mọ ta wọn lè fẹ́ gbà agídí wọn ni wọn lẹ́mìí dáríjì wọn lẹ́mìí dáríjì wọn lẹ́mìí dáríjì ìyá ọ̀ṣun ti kúrò wọn lẹ́mí ìdáríjì wọn lẹ́mí ìdáríjì olúwo tèdè ti kú o gẹ́gẹ́ bí nǹkan tí ẹnìkan sọ ó dà pé adé fáìwà lẹ̀sìn ló sọ bẹ́ẹ̀ ó ní agbọ̀rọ̀ dùn ní ta lọ́lọ́ ń jẹ́ ẹ àbí ó ní ok ó ní gbàràn mí ní ta lọ́lọ́ ń jẹ́ pé kì í ṣohun gangan ló ṣẹ̀ òun kàn bá wọn broadcast ẹ̀ṣẹ̀ ni ẹ wàá gbòwe Yorùbá ẹni gbépo lájà ọ̀jẹ̀bi ẹ ń gbà á lẹ̀ gangan ni criminal I am not happy to be saying this but I have to mo ó dùn mí pé mo fi gbogbo ẹnu sọ̀rọ̀ ń sìn but i don't have choice torí pé mo realize pé ẹran ló pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ sọ pé love ta lọ lọ́hùn ẹran torí pé ìwé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbé ọ̀rọ̀ yẹn ó sọ pé ẹ̀ love ẹ̀ téèyàn bá wá jẹ́ ẹran ọpọlọ kékeré ni mo bẹ lórí irú ẹni bẹ́ẹ̀ irú ẹni yẹn nídìí kéèyàn fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún kó tó lè yé kó tó lè yé òun náà láti sọ fún yín sára yìí ti balẹ̀ a lot of you tẹ́ ń sọ pé ah that is ọ̀pọ̀ nǹkan tẹ́ ń sọ tẹ́ ní ta lọ́lọ́run kan broadcast yẹn ni n tó yé eyín lẹ́yìn ń sọ yẹn àwọn lọ́ọ̀yà tó ń defend the case àwọn ò sọ pé ta lọ́lọ́run kan broadcast yẹn ni wọ́n sọ pé ta lọ́lọ́run náà sọ bẹ́ẹ̀ ni with evidence kì í ṣe pé kàn fẹnu sọ wọ́n kúrò lórí ẹ̀ with evidence pẹ̀lú evidence so adẹ̀wà ń sọ pé òkè tó bá ti jẹ́ pé bó ṣe rí náà lélẹ̀ then kò sọ́nà kankan tá a lè gbàjú wípé ẹ jẹ́ kí ẹni yìí bẹ̀bẹ̀ ẹ dákun ta ló nígbà tí ta ló lọ́hún à ń ta kòró ń jẹ fún mi rí náà ìtùnú nígbà tó wà ń ta kò ra oúnjẹ kò bomi fún mi mu rí ju wípé à ọ̀rẹ́ mi báwo ni ṣó wà mo wà pa ṣó ń lọ ṣó ń lọ ó ń lọ òkè létà á sọ̀rọ̀ ó dàbọ̀ dàbọ̀ ìgbà míì dẹ̀ wà tá a lè mọ́ sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ méjì. ìtùnú ìgbà míì wà a lè má sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ méjì kí ni ó dà pé kí ni yẹn fẹ́ máa wọlé. alukurani sọ̀rọ̀ lọ́sẹ̀ méjì so ìgbà tó wà ń ta yẹn kò kò fún mi lóúnjẹ kò ṣe nǹkan kan fún mi tábà sọ pé à torí nǹkan tó ń ṣe fún mi yẹn o lèmi ṣe fẹ́ sọ pé dandan dandan kó jáde kí n lè mọ ráǹfààní ń jẹ padà rárá kò ṣe kankan fẹ́mi lẹ́yìn ìpàjọ́ mọ́ tó bá post máa wo post ẹ̀ máa like post ẹ̀ tí n bá post òun náà wo post mi yóò like post mi mo máa ń gbà á lámọ̀ràn òun náà máa ń gbà mí lá àtijọ́ sọ̀rọ̀ ó ti ẹ̀yẹ ká ti jọ ṣe fídíò kan papọ̀ gan rí tó jẹ́ pé àìsáyè ni ò tí ì jẹ́ ká jọ ṣe so ẹ lè nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ jèmi tá a jọ ń gbénú àdúgbò lọ kò possible ṣùgbọ́n torí wípé ọ̀nà kan la máa ń ronú sí àìronú padà sẹ́yìn káwò pé ok a ti fojú eléyìí wò ẹ tún já fojú eléyìí wò ojú tẹ́yìn fi ń wo èmi náà ti fi wò rí tí mo dẹ̀ gbégbèsè lórí ẹ̀ mi kàn fi wò lásán i have once I have once been in your shoe tèmi náà ṣe pé tí mo ní ah, àwọn afálọrin yẹn wá jẹ olórí ibú ni wọ́n kíní kankan tèmi náà ṣe pé bọ̀ èmi tún padà fojú mi wò ó àìfẹ́ fojú mi wò ó ti yín ò ní problem ten ní pẹ̀lú mi right now ẹ̀ dẹ̀ ní problem ara yín lẹ̀ ní problem pẹ̀lú torí pé ńgbà tó bá ya yín ẹ kó lórí péèjì mi ìran yàrá ya yín ṣẹ́ orí owó Facebook kọ́ lèmi fi ń jẹun so tó tí bá ṣe program tó bá ní audience fine bí ò sì ní fine ẹnìkan péré ni mo fẹ́ kó get message mi tẹ́nìkan bá ti lè get message mò ń pass èmi ti wà òkè ń tèmi I am an evangelist ajínrere tí ń tàn kan kálẹ̀ ni mí so when I tàn kálẹ̀ tó bá ti get into ẹni ẹyọ kan èmi ti wà pa e need two thousand people kí n tó wà òkè kí n tó feel fulfilled mi ò need five thousand people kí n tó feel fulfilled I only need one person and when I get the one person I'm fulfilled. I am fulfilled adẹ̀ ń pè ọjọ́ ẹ̀ ẹ̀ tún wá ń wá DM mi ẹ̀ tún send the threats. Eh, mọ́ ba bẹ̀bẹ̀ mọ́ tí n bá ba tún bẹ̀bẹ̀ ọmọ tí yín ó kù ọmọ yín ni ó kù o kì í ṣe ọmọ tèmi o ọmọ yín ò dẹ̀ wà ní kú torí ọmọ yín kọ́ ló ṣẹ̀ ẹ̀yin gangan lẹ́ kù torí pé bẹ́ẹ̀ ṣe mọ̀ fáwọn ọmọ ọlọ́mọ rúgbó kí ló wà ń bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ fàlàáfíà gbélé ayé yìí náà kí ló wà ń bẹ́ẹ̀ ìyá bẹ̀bẹ̀ admin ní rọ́kò bẹ̀bẹ̀ sẹ́ ọba Solomon bọ́ta ó bẹ̀bẹ̀ admin bọ́ta ó ní kò bẹ̀bẹ̀ sẹ́ àti Yínká TNT odidi bíi almost ẹ̀ẹ̀mẹ́ta eh, bẹ́ẹ̀ mẹ́rin ló ní àǹtí yẹn ni wọ́n apia lórí péjì wọn tán bá ta ni ọlọ́run bẹ̀bẹ̀ admin bọ́ta ó ń kanta for every time táwọn èèyàn bá ti báta lọ́lọ́n bẹ̀bẹ̀ admin ẹ̀ máa bọ́ta á sọ something different. bí kì í ṣe kan kì ṣe méjì kì ṣe mẹ́ta ni ọba Solomon bá ta lọ́lọ́n bẹ̀bẹ̀ ṣé wọ́n sọ fún yín pé ta lọ́lọ́n gbé nǹkan kan fún ọba Solomon rí ni. àǹtí Yínká TNT pé èmi àtàǹtí yẹn jọ sọ̀rọ̀ ìgbà tán sáìn wa láǹbàṣádọ̀ papọ̀ ni èmi àti wọn ti jọ jàǹbásádọ̀ ní iléeṣẹ́ kan tí ń talẹ̀ rí danabid danabid homes and properties tí n bá gbàgbé ṣé twenty twenty one kọ́ ni ó dàbí twenty twenty one náà ni ìgbà yẹn lèmi àtàntì yẹn jọ wà in contact kọ̀sá máa ń ṣe meeting ẹ yẹ dẹ́n tó bá fẹ́ ṣe fídíò èmi náà lọ sórí ilẹ̀ àjọ ìgbà yẹn and àrílì kì í sọ̀rọ̀ gan tó dẹ̀ sọ fún mi pé kò sí personal rapport láàrin àǹtí yẹn náà àti Tani Olohun bẹ́ẹ̀ náà lọ́ba Solomon ó show up mi pé the only rapport tí wọ́n ní pẹ̀lú ẹ̀ náà ni online rapport pé à a máa ń rí lọ́nline ó dẹ̀ ń ṣe dáadáa kò sí personal rapport láàrin wọn èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà tó bá yàtọ̀ sípa jọ ń gbé ládùúgbò a dẹ̀ máa ń kàn síra wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe pé bóyá ó máa ń fún mi lóúnjẹ àbò ń fún mi lówó àbí pé bóyá kò sí nǹkan kan ìfẹ́ tèmi ní sí ni mo fi ń bẹ̀bẹ̀ ẹ wá wà tí nǹkan tiẹ̀ tì ńgbà tó jẹ́ pẹ́ ni ẹlẹ́ni abọ́ta á bẹ̀bẹ̀ àdmí abọ́ta á kanta ẹ̀ á ní irọ́ o ta lọ́lọ́run rán ẹnìkan kan ṣẹ́ kó bó ń bẹ̀bẹ̀ ṣéèyàn tiẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣéèyàn máa ń fi ibi sórú olóore ifù títa lọ́lọ́run ò bá sọ pé kéèyàn bó ń bẹ̀bẹ̀ ṣé dandan ni kó wá ta wá di bọ́ǹkì ẹ̀bẹ̀ ni ṣé dandan ni ṣé dandan ni tó bá tiẹ̀ rò pé olówó lọ́wọ́ tó lè máa ná lórí kéèsì bọ̀dá arúnà tẹ bá rò pé owó kan bẹ lọ́wọ́ yín tẹ́ ń pa ní Germany yẹn tẹ́ ẹ wò pé òun lẹ gbójúlé tẹ́ fẹ́ máa ná lórí kéèsì ta lọ́lọ́run ó níbi tẹ́ máa ná dé tó fi máa sun yín náà ẹ bá ń ṣí fídíò kó dọ̀dọ̀ bọ̀dà arúnà admin yẹn ó níbi tẹ́ máa ná owó yẹn dé sà tó fi máa sun yín tẹ́yìn gófò pé ẹ ẹ̀ ná mọ́ torí pẹ́yìn náà lọ́mọ tẹ́ ń sanwó skul ẹ̀ ní Germany tẹ́ wà yẹn ẹ níyà ní Nàìjíríà tá wà yìí tẹ́ ń sẹ́ndì owó sí tó fi ń jẹun ẹ láwọn àbúrò ẹ ní family members tẹ́ ń fowó ránṣẹ́ sí now ẹ wá mú bùkátà ta lọ́lọ́run pé ẹ fẹ́ mọ̀ ṣe kéèsì ẹ ń fowó ẹ ń fowó ṣe ẹ fi kún ó níbi tẹ́ ẹ ṣe é dé tó fi máa sú yín níwọ̀n gba tá a sì ti ní ọ̀nà tá a tọ̀ láì tiẹ̀ níná wá ń kọ́bọ̀. ẹ mọ̀ gbọ́ Sakios gbé ni ẹ mọ̀ gbọ́ tí wọ́n sọ So, wọ́n ní brother sir if tani ọlọ́run bẹ̀bẹ̀ tani ọlọ́run must accept muslim religion that is their mission irọ́ pàtàṣé bàbá tèdè gba muslim religion kí ló ń ṣe yín báyìí ẹ ká ìnáwó ṣé látijọ́ tó ti fi bàbá tèdè lẹ̀ ṣe ẹgbọ́n sìn pé bàbá tèdè ti sọ pé àwọn ti gba mùsùlùmí ó dáa nígbà tẹ́ ẹ sọ pé torí pé kó lè bá islam kó má bàa islam lẹ̀ ṣe fẹ́ kó bẹ̀bẹ̀ ẹ̀ ń wò pé mission àwọn àfa Ìlọrin nìyẹn pé tó bá gba tó bá bẹ̀bẹ̀ wọ́n ní kó gba Islam ṣé ìyá Ọ̀ṣun nìkan ni wọ́n mú man tí wọ́n jọ mú òun àti ìyá Ọ̀ṣun papọ̀ ẹ ti gbàgbé pé oníṣègùn oníṣẹ̀ṣe lòun náà ìyá Ọ̀ṣun ló gba Islam máa yẹn ò mà gba Islam wọn ò dẹ̀ ti torí ẹ̀ sọ pé àwọn ò fi ilẹ̀ wọ́n mọ̀ fi ilẹ̀. kí ló ń ṣe yín báyìí ara nǹkan tẹ́ ń rò náà nìyẹn tẹ́ fi sọ pé kó má bẹ̀bẹ̀ which is a lie kò sẹ́ni tó máa force ta lọ́lọ́run láti ṣe Islam if anybody will force ta lọ́lọ́run mọ́mí ẹ̀ ló máa force yẹ mọ́mí ẹ̀ àáfà ni mọ́mí ẹ̀ àáfà tó ń kọ́ mọ́ ń kéwú so tí mọ́mí ẹ̀ ò bá lè force yẹ ta lẹ́rò pé wá lè force ta ara ta ni wà force ta lọ́lọ́run tí ó fi gba Islam ẹ̀ka ìnà ọ́ ẹ̀ka ẹ̀ má kó bẹ́ni ẹlẹ́ni nà ọ́ nígbà tí yá mi tó bí mi lọ́mọ tí mo mu ọmú ẹ̀fọ́dún mẹ́ta àbí tó fẹ̀yìn ẹ̀pọ̀n mi fọ́dún mẹ́fà tí ò bá lè sọ fún mi pé Islam ló gbọ́dọ̀ ṣe ò gbọ́dọ̀ ṣe ṣẹ̀ṣe tí mo dẹ̀ yarí mọ́ ìyá mi lọ́wọ́ pé no ìṣẹ̀ṣe lèmi ò ṣe tí ìyá mi sì fi mí lẹ̀ kí n mọ̀ ṣe ẹnìkan tó wá jára àta ni ó wàá fi ni ó wàá sọ pé dandan dandan mo gbọ́dọ̀ ṣe Islam is a lie kò possible here is my question oga i don't have problem with your own opinion on this but all i want everyone to know is freedom is never free to get you must fight to take it or leave it tani olon judgement on this case is judgement for all isese and should he lose this case isese also lose please don't be a coward sha i believe victory is on sight so why now mr oriyomi olagoke ẹ jẹ́ make ẹ jẹ́ ṣe analysis kan fún yín ẹni pé freedom is never any no, uh, freedom is never free to get freedom wo ni ẹ rò pé à ń jà fún báyìí as we speak so ẹ̀yin rò pé torí freedom ni ta lọ́nà ṣe wà ní prison báyìí Joka nìyí o tó bá yẹ pé nǹkan tẹ́ ń ronú yín sí ni pé prison ti ta lọ́lọ́run wà yẹn ó ní pé torí kálẹ̀ kíṣẹ̀ṣẹ̀ lè ní freedom ló ṣe wà ní prison jókà nìyí jókà gidi nìyí torí pé kéèsì tó wà nílẹ̀ kì í ṣe kéèsì ẹ mọ̀ṣọ́dún ṣẹ̀ṣe rárá kéèsì títọ́ ta lọ́n torí ẹ wà ní prison kì í ṣe kéèsì ẹ gbọ́dọ̀ ṣọdún ṣẹ̀ṣe kí ọdún ṣẹ̀ṣe tó tó bá jẹ́ pé ọjọ́ tó fẹ́ ṣọdún ṣẹ̀ṣe yẹn tí a bá tá a bá lọ fagídí ṣe lọ́jọ́ yẹn tí wọ́n wá kó gbogbo wa dà sẹ́wọ̀n ẹ tí gbogbo àwa wà lẹ́wọ̀n ẹ ìyẹn ni a lè sọ pé fighting for freedom ọ̀ ẹ má jẹ́ sọ pé gbogbo wa ẹ jẹ́ sọ pé tó bá yẹ pé mo ṣe ní ká má ṣe ọdún ṣẹ̀ṣẹ̀ ń gbà yẹn ní odò oko olówó ní odò Yemọja nílọrin tó bá yẹ pé yẹn ní ká má ṣe ọdún yẹn tó bá yẹ pé wọn wà á mú ta lọ́lọ́run tí ta nìkan dondo tó wá lọ dá sí ọdún yẹn ní oko olówó lódò Yemọja ibi tó ti wá lọ ń ṣe láì jà láì ju ògò láì ju àdá láì ju ọ̀bẹ tí kàn ń kọrin ìṣẹ̀ṣe tí ń jó tí ń pasẹ̀ tí ń ka tí ń tí ń jó tí ń pasẹ̀ tí ń ṣe ẹ̀sìn táwọn ọlọ́pàá wá gbé ti torí ẹ̀ tán wá lọ tì mọ́lé ìyẹn lẹ fi lè sọ pé freedom là ń jà fún in tó wà nílẹ̀ kì í sọ̀rọ̀ freedom nobody can ìṣẹ̀ṣe is a free religion to practice anywhere bẹ́ẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́yìn bá wá sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ lọ practice ìṣẹ̀ṣe yín ní Ìlọrin kí wọ́n á mú yín ti torí ẹ̀ kẹ́ wá òbóyè mi á jáde láti sọ pé kẹ́ ẹ bẹ̀bẹ̀ láti jáde kó prison kò possible á fight ẹ̀ to the last blood ni kò possible it's not freaking possible tẹ́yìn bá jó níṣẹ̀ṣe sà Mr. Oríyọmí Ọlágòkè tẹ́ bá fẹ́ practice ìṣẹ̀ṣe yín ẹ lọ sí oko olówó lónìí ẹ lọ ṣe ẹ̀sìn níbẹ̀ tẹ́ ẹ bá wá ṣe ẹ̀sìn ni ẹ níbẹ̀ tí ọlọ́pàá bá wá gbé yín tán wá tì yín mọ́lé tí mo bá wá sọ pé kẹ́ bẹ̀bẹ̀ kẹ́ tó jáde ọmọ àlè tó tó mi láyè yóò sì ìyẹn ni ìjà fírídọ́ọ̀mù ẹ̀sìn bọ̀ǹkan tó ń fi néèlì ta lọ lọ́hùn wọn ò déwájú adájọ́ kan sọ pé torí pé ń ṣẹ̀ṣẹ̀ ṣe a sì fẹ́ kó ṣẹ̀ṣẹ̀ ṣe la ṣe gbé wá o wọn ò déwájú adájọ́ kan sọ pé torí pé ó sun alukuran la ṣe gbé wá tó bá wá jẹ́ ní tó jẹ́ lójú àwa ẹ̀dá ṣùgbọ́n nílé ẹjọ́ kì í ṣẹjọ́ tán lọ rò nìyẹn ẹfẹ̀mọ́sàn lẹ̀ ẹjọ́ tán rò kóòtù ni pé ó báyàn ló kọ jẹ́ which is very big ọ̀pọ̀ yín tẹ̀ fi lẹ́bìtì and mú defamation náà ṣe bí is ordinary defamation tó bá tiẹ̀ máa ṣẹ̀wọ̀n gan oṣù mẹ́fà ni ṣóhun ẹ̀wọ̀n oṣù mẹ́fà ṣó wáá dáa fọ́mọ ẹnì kankan. Nelson Mandela tí gbogbo yín fi ṣàpẹẹrẹ ṣé ìjà pé ó báyàn ló kọjá ni Nelson Mandela jà. àwọn kan tó ń sọ̀rọ̀ bail bail is even still different from discharge and acquitted ó dáa tí wọ́n bá ti wà fún ta lọ́lọ́ ní bẹ́ẹ̀lì lọ́la ẹ wo Ìbàdàn sí lọ́rin ẹ wo stress yẹn ẹ wo ìbàdàn sí ìlọrin tó bá tiẹ̀ wà fún ní bẹ́ẹ̀lì lọ́la pé ó yá a ti fún ẹ bẹ́ẹ̀lì mọ́ lọ́lé wàá mọ̀ tilé jẹ́jọ́ which is tí wọ́n bá máa fún yàn bẹ́ẹ̀lì gbá mi conditions máa ń wà wàláì bí ṣe mùsùlùmí o ṣùgbọ́n ẹ mọ̀ pé wàhálà yẹn ó yá sí gbogbo alẹ́ nu wọ́n ẹ jẹ́ sọ pé ọlọ́wọ́n ọba mo fi ṣẹ̀rí ara bail condition wọ́n lè sọ pé kò gbọ́dọ̀ kó ònú lọ́rin nígbà tó fi ṣòwò rẹ̀ lẹ̀ ẹ gbọ́ pé ní kò gbọ́dọ̀ travel kó l'Abuja ṣé freedom nìyẹn náà still lẹ́yìn ìgbà tí Sowore lò how many months how many years ṣé kò fẹ́ẹ̀ tó èyí ẹ̀ tí Sowore lò ń bẹ̀ yẹn ṣá lẹ́yìn ìgbà yẹn wọ́n padà wá dálẹ̀ dídálẹ̀ tó wá dálẹ̀ dálẹ̀ tó tún ní condition nù náà ni kò gbọ́dọ̀ kúrò l'Abuja ẹ wá dákun tó bá jẹ́ pé United Kingdom ní Sowore ti ń ṣiṣẹ́ ajé títí ń rówó àti jẹun ńkọ́ báwo lẹ ṣe rò pé ó máa máa leave láti yọjọ́ yìí ṣé kò tí ní mọ̀ tọrọ jẹ́ tó bá jẹ́ wípé US ní Sowore ti ń rí owó tí fi ń jẹun tí fi ń bọ́ fámìlì ìyàwó àtọmọ ẹ̀ ṣé ẹ rò pé yóò ti mọ tọrọ jẹ by now nígbà tó bá restrict ẹ pé ò gbọdọ̀ kó nù bí kan ẹ dákun tí wọ́n bá wá fi ta lọ́lọ́ ńlẹ̀ lọ́la torọ́pọ̀ yìí ń sọ pé ẹ yóò gba béèlì béèlì ò túmọ̀ sí pé kéèsì ti tán sà béèlì ò wọ̀ lọ ṣe e come dey appear to me as if say na only me go school and plenty thousands of you are more educated than I do but so unfortunate it so dissact me that èmi tẹ́mi wò pé ìntí ẹ̀ka rẹpẹtẹ òun ni mo tún wá need láti máa enlightening the so-called elites cos phd holder wà nù yín msc ń bẹ nù yín tèmi ò tí kọjá bsc now èmi èmi yìí náà ni mo tún wá need láti máa enlightening open the minds of the so-called elites. kò yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n bá fi ta lọ́lọ́ ńlẹ̀ lọ́la wọ́n lè ní kó mọ́ kó onú lọ́rin pé ok ẹ filẹ̀ ń prison ẹjọ́ mọ́ ẹ lọ ṣùgbọ́n kò gbọ́dọ̀ it must be within Kwara gbogbo ibi tó bá fẹ́ gbé títí kéṣì ó fi tán must be within Kwara state must be between within Kwara state tí wọ́n bá wá sọ pé within Kwara state ní kíta lọ́lọ́ ń wà ẹ jọ ṣé freedom náà ṣì nìyẹn bàbá mi màmá mi àǹtí mi ẹ̀gbọ́n mi àbúrò àtọ̀rẹ́ ṣé freedom náà ṣì nìyẹn so ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ kì í ṣẹ̀bẹ̀ béèlì gan ẹ̀bẹ̀ pé ẹ bá wa pa ẹ̀sùn ẹ̀sùn yìí ẹ lọ ilé ẹjọ́ ẹ sọ pé ẹ ṣe mọ́ kó sì tàn síbẹ̀ kó máa lọ lé kó ń kálukú sì máa lọ láyọ̀ àtàlàfíà ìyẹn wà ní ó mọ̀ ṣe fídíò rẹ̀ mọ́ ìyẹn ò ní kó má ṣe gbogbo bí ṣe ń ṣe mọ́ ìyẹn ò ní kó má promote ṣẹ̀ṣẹ̀ mọ́ ìyẹn ò ní kó má ṣe encourage àwọn láti wà nù ṣẹ̀ṣẹ̀ mọ́ ó kàn máa modify nǹkan ẹ̀ ni adefy wà lẹ̀sìn tí tí ń sọ pé kó kẹ́yàn mọ́ bẹ̀bẹ̀ ṣèbíjọ́ kìíní àná tó ń bẹ̀bẹ̀ ńgbà tó ń padà jáde ṣé ó tó ẹrú tó lè dákọ èèyàn mọ́ tí ó bá júwe irú èmi nísìn tó bá yẹ jẹ́ pọ́rọ̀ tí ò da tí ò sú ọ̀npa rẹ̀ ló fẹ́ sọ ń mi ó lè fi mú mi júwe ó lè fi wájú àtàrí mi júwe ó lè fi ètè mi júwe kò sí tí ò lè fi júwe ìyẹn ò dẹ̀ ṣe púrùfù kóòtù torí tó bá pè mí lélétè jẹ̀bẹ̀lẹ̀ àìmọye elétè jẹ̀bẹ̀lẹ̀ tí ń bẹ nàìjíríà tó bá pè mí láti mú jẹ àìmọye èèyàn tí ń ti mú jẹ nàìjà tó bá pè mí láfọwọ́ bọ́jú èèyàn àìmọye èmi gan máa fọwọ́ bọ so ìyẹn ò ṣe proof general mayegun mayegun politico pẹ̀lú bó ṣe wà ní UK tó jẹ́ pé tó bá defame àwọn èèyàn kò lè rọrùn láti gbé Máyégún tí Máyégún bá máa bú Tinubu á sọ pé Tinubu kò ṣeé proof ń kóòtù torí tẹ bá fẹ́ fáìlì kéèsì ó kọ yín lẹ́kọ̀ọ́ sórí ẹ̀ ńgbà tó bá wá kọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ̀ dẹ̀ gbé èèyàn tẹ́ ẹ wá gbé wá síwájú ilé ẹjọ́ tí ẹni tó wá ní ẹ present evidence nínú evidence ẹni yẹn wá sọ pé Tinubu àwọn lọ́ọ̀yà yẹn ti win case wọ́n sọ fún adájọ́ ni pé ẹ skisa Tinubu lẹni tó wá yìí kì í ṣe Tinubu Tinubu ni oníbàárà wa ń bá wí kì ṣe Tinubu very simple tí jẹ́ mayegun politico tí ó bá gbá Buhari lọ́rọ̀ yóò pè ní Boko Hari ó mọ tó ń ṣe wọn daft if you are an activist tó ń jà against ìjọba o gbọ́dọ̀ wà on your o gbọ́dọ̀ play because àyágbọ́n ògúngbẹ̀gbọ́n ni ògúngbè náà mọ̀ tiro bí ìwọ tó ń bú àwọn èèyàn tó ń sọ̀rọ̀ sí wọn tó ń pè wọ́n ló kọ àwọn náà ń sọ ẹ̀ wọ́n fẹ́ kó kó sáwọn lọ́wọ́ látijọ́ tó ti ń ṣe wọ́n ti fẹ́ gbé ẹ ti pẹ́ bọ̀ wọ́n rí ẹ gbé gbogbo tó ń sọ kò kò wà heavy enough láti fi gbé ẹ wọ́n wà máa dúró dejọ́ tí ó kò sọ́wọ́ wọn wọ́n wà máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọ tí wọ́n bá gbá wọn báyìí pín ó hà mọ́ wọn lọ́wọ́ ni tó bá ti wá hámọ́ta rẹ lọ ìyìn tó kù tó ṣe even alifulani sọ́lá àná ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ níjẹta nígbà tó wá sórí tí alifulani tí wọ́n wá sórí láìfù mi ṣe bẹ́ẹ̀ gbọ́ngbà tán sọ àwọn gẹ́gẹ́ fúnra wọn sọ pé ká dọ̀bálẹ̀ fáràrà kò sọ pé ká má ga tó túmọ̀ sí pé tá a bá a ṣe ń bẹ̀bẹ̀ yìí ọ̀pọ̀ àwọn mùsùlùmí gan mọ̀ pé ẹ̀bẹ̀ wa gan ẹgẹ́ ẹ̀ tiẹ̀ bọ̀ wọ́n sì prefer ẹ̀ pé ẹ̀ no wàhálà even kó jẹ́ sàkámà jẹ́ ẹ̀bẹ̀ àní ẹ̀ ti ẹ̀bẹ̀ the least ṣé sọ the highest táwọn muslim lè fún condition tó lè fún ta lọ́lọ́run tó bá bẹ̀bẹ̀ the highest tó lè fún ni pé ok ó ti bẹ̀bẹ̀ àti gbẹ̀bẹ̀ ó wàá lọ sórí péjì ẹ báyìí ó wàá lọ sọ pé gbogbo kan tó pè wá níjọ́ kìíní àná òun pé àìṣe bẹ́ẹ̀ samuel ibikule arúgbó boys ọ̀gá mi ẹ̀kọ́ àbọ̀ ẹ ó wàá ṣe ìṣàkámà ẹ request kí n gbé yín wọlé ẹ padà send request níjẹta ẹ send ẹ lónìí kí n gbé yín wọlé ó wàá lọ sọ lórí péjì ẹ padà pé gbogbo nǹkan tó sọ ń pa wa yẹn o irọ́ tó jìnnà sóòótọ́ ni o that's the highest condition tí wọ́n lè fún ta lọ́lọ́run lórí kéèsì yìí táwọn muslim lè fún ta lọ́lọ́run tó bá padà ti agree pé ok òun rẹ́dì láti bẹ̀bẹ̀ òun ò fẹ́ gapá mọ́ òun ò fẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ pé ó ń gapá òun ò fẹ́ gapá mọ́ the highest condition tán lè fún ni pé ok since tó ti agree láti bẹ̀ wá no wàhálà ẹnu ẹ tó fi sọ báyìí nípa wa òun náà ló fi padà lọ sí orí black same page yẹn yẹn wàá lọ sọ fún wa pé ò sọ bẹ́ẹ̀ mọ́ ó bá parí o ṣé ìsàkámà yes mo fẹ́ gbé ìwọlé ìjẹta yẹn èrò pọ̀ ni ẹ má bínú èrò pọ̀ ni. tó bá dẹ̀ ti agree tó dẹ̀ ti lọ sórí page yẹn tó ti lọ sọ kò fi nǹkan kan ṣe ẹ̀ èmi Bulai Muhammed wọ́n request for apology mo ṣe é orí péjì mi tí mo ti bú tí mo ti pe Lai Muhammed lóko tí ò jẹ náà ní padà wá sọ pé n sọ bẹ́ẹ̀ mọ́ wọn ti torí ẹ̀ pa mí sakama. òkìkí ọlá. ó yẹ kí n sọ pé wàlékún salam ni ṣùgbọ́n ahọ́n mi máa rí bákan mi ń ṣe muslim. ẹ kò sí problem ìkan náà ni gbogbo wa ẹ bá sọ pé àlàáfíà fún ọ. ẹhẹn àlàáfíà fún yín. ẹhẹn ṣé dáadáa lẹ wà. àdúpẹ́ jẹ́ta yẹn ẹ má bínú ó dà pé gbà tí mo padà ní kẹ́ common ẹ ti lọ ó yẹ ti lọ ṣe nǹkan ọ̀rọ̀ ló délẹ̀ yìí. ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yẹn ó dàbí pé ara wa kọ òdodo ní nàìjíríà generally kí n má sọ wípé nílẹ̀ yorùbá nìkan ara wa máa ń hmm. kọ òdodo gan-an hmm. because tí ara wa kò bá kọ òdodo ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò le rárá. Telling you rárá mo fi ọlọ́run búra o nǹkan tó yẹ kó ṣe náà ni wípé ṣé bí bàbá olúwo ti dé nísìn bàbá olúwo ti dé ó ṣe hmm. nọ́mà náà lòun náà fi rí nọ́mà. Hmm. then eh, àfáà kan bẹ tí wọ́n gbé lẹ́yìn ìgbà tí wọ́n gbé tani ọlọ́run tán wọ́n pe àfáà yẹn ní fọlọ́nṣọ́. mo mọ fọlọ́nṣọ́. wọ́n gbé àfáà yẹn náà the same defamation of character náà ni wọ́n fi gbé àfáà yìí náà. Hmm i'm telling you àfáà yẹn ò sun oorun ọjọ́ kan ní police station. Hmm. kí ló jẹ́ kó sùn ó ní wípé àáfàá ń sọ wípé ah, ìgbà tí wọ́n ka ẹ̀sùn tí wípé ní tí wọ́n fi gbé àáfàá tí wọ́n sọ fún pé ní tá a fi gbé òní ó rí hmm. báyìí báyìí báyìí ó sì lọ kóòtù torí wípé ní ìjìyà ń bẹ fún tó ṣe ìyá àáfàá ni ah, òun fi ọlọ́run ọba bẹ̀rẹ̀ yín àáfàá yẹn bẹ̀bẹ̀ i was there kì í ṣe pé bóyá wọ́n ròyìn hmm. fún Hmm. fẹ́ fi ká fìyàn sẹ́wọ̀n sí kí ni kí ni a fẹ́ fi ká fira wa sẹ́wọ̀n sí ṣé a kò hmm. para wa ni àbá sunra wa jẹ. Hmm. èmi tẹ́mi bá yín sọ̀rọ̀ yìí ọ̀kan nínú ògo Ìlọrin ni mí èmi ni pr wọn pr two. good good. nínú ògo Ìlọrin gan ẹ̀bẹ̀ tí a ti rí lọ́dọ̀ àwọn èèyàn before kẹ́gbọ́n ẹ̀ tó jáde ó ti tó ká sọ wípé a ah, ẹ jẹ́ ká rìlíìsì ẹ̀ ní àwọn lọ́ọ̀yà wa. Hmm. kó máa lọ kán mọ́ ọ̀rọ̀ rẹ̀ fúfú yẹ bọ ẹyin gba ẹlẹgbọn ẹsẹsẹ wá jáde. ẹyin lè imagine. ọlọ́run ní òun rẹ̀ nìkan kó bóun bẹ̀bẹ̀. chai chai lọ. DJ YK náà tún jáde òun náà sọ bẹ́ẹ̀. chai. so ọ̀rọ̀ yẹn wọ́n ní ọmọ àlè èèyàn ní máa ń rínú tí ebi ọmọ àlè hmm. èèyàn sì làá máa ń bẹ̀ tí kì í gbẹ̀bẹ̀. Hmm. so àwa ti rí nùnù láti bí a sì ti bí ẹ̀tọ́ tiẹ̀ ní wípé kóun ó bẹ̀bẹ̀ àwọn kan rò pé torí kó lè gba islam la fi sọ wípé kó bẹ̀bẹ̀ rárá o. Hmm. nǹkan ẹ̀ ọ̀kan ẹ jẹ́ kí n sọ nǹkan yẹn fún yín nǹkan tá a fi fẹ́ kó bẹ̀bẹ̀ ni wípé ṣé àmọ́ pẹ́ni tó bá bẹ̀bẹ̀ yóò rí mos yóò rí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yóò ṣàdéhùn pé òun ò ní ṣe irú nǹkan báyìí mọ́ orúkọ hmm. tó ti bàjẹ́ yẹn sẹ́mi pé condition wà ẹgbẹ́ ọ̀yà kan sọ wípé irọ́ lọ pa mọ́ wa torí hmm. wípé à ń bímọ àwọn ọmọ wa náà ti ń bímọ àwọn àrọ́mọdọ́mọ wa rẹ́kọ́ọ̀dù ò kí ń parẹ́ bẹ́ẹ̀ni tí àwọn ọmọ àwọn bàbá yìí bá jáde wípé àwọn wá gọ́fúnà báwọn wá pósìtì kan tá a kàn sì sọ pé pé máa lọ láì ṣe kó àwọn orúkọ yìí wọ́n lè fi tako hmm. àwọn ọmọ wa lọ́jọ́ iwájú. Hmm. ta ló fẹ́ rú ẹ̀ ta ló fẹ́ rú ẹ̀ kórúkọ òun ó bàjẹ́ àbí ta ló. gan hmm. hmm. fúnra ara rẹ̀ ti bàjẹ́ nìyẹn. Hmm. ṣé wàá pẹ́ mo wà ń bẹ̀. so orúkọ yẹn gangan ló ṣe pàtàkì jù sí wa kì í ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ah, níjọ́ tó ti ń bú àláàtá ló gbé bó ti bẹ́ẹ̀ ni ó ń bú ànábì Muhammad a rí wípé ànábì hmm. kì í ṣe fámìlì ẹnì kan wa ń sì ń ta wa lára bọ òfin Nàìjíríà ò gbà yẹn láàyè láti mú yàn fúnrú nǹkan báwọn. fúnrú nǹkan bẹ́ẹ̀. ṣe òfin Nàìjíríà ò gbà wá láàyè bẹ́ẹ̀ òun náà ló fà á tí hmm. àwọn kan kanra wípé àwọn mùsùlùmí ti ń bú àwọn àlùfáà àwọn ti pẹ́ ẹnìkan kan ò sọ̀rọ̀ no ẹ̀ lè sọ̀rọ̀ ìdí tá ìbílẹ̀ sọ̀rọ̀ hmm. ni pé òfin ò bá kí mùsùlùmí tẹ́ bá ẹ̀ka ara rẹ̀ mọ́ pọ̀ pọ̀ hmm. mọ́ papọ̀. Hmm. so lónìí ní sábà mo ti wo fídíò obìnrin kan ó ní kí wọ́n bá òun gbé orin ó sì ń sọ pé ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú Ìlọrin ìlú jàgídíjàgan ìlú tànàbí bọ́mọ ọdún mẹ́fà sùn níbẹ̀ jàgídíjàgan ó ní káwọn mọ bóun gbé ó ti sọ kan hmm. so mo kàn mo kàn kí ló ń pa mí lẹ́rìn bẹ̀ ni wípé mo rí wípé ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ so kì í sọ̀rọ̀ hmm. mi ọlọ́run tó rán ànábì níṣẹ́ orobìnrin hmm. ànábì Muhammad ẹ̀mí rẹ̀ ń rí bẹ́ẹ̀ nìyẹn ṣe ń tàbùkù rẹ̀ so mi ò lẹ́tọ̀ọ́ àti gbé lọ ilé ẹjọ́ ọlọ́run ọba tí máa ń ṣe ìdájọ́ fún yàn òun àti ẹnu kò kàn hmm. wá ó dáa kéèyàn lajú ó dáa kéèyàn lajú ṣẹ́rí ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ lọ́lajú ẹlòmíì hmm. máa ń kàwé tí ò ní lajú bẹ́ẹ̀ ẹ ṣe hmm. wáyé nísìnyí yóò tún mọ̀ wípé ẹ kàwé ẹ tún wá lajú kù. ọlọ́run ṣeun. torí pé tí èèyàn bá ti rí ìdíwé bẹ́ẹ̀ ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ yóò tún mọ̀ wípé ẹnì yìí ó mọ òfin. ọpẹ́ fọ́lọ́run. ó mọ òfin òdodo ọ̀rọ̀ ilẹ̀ ń sọ hmm. ọlọ́run bá ń gbọ́ ẹni tó àkùtì ẹ̀sìn tí wọ́n ṣe èmi èmi ìṣẹ́gbẹ́ mọ̀mọ́ wọn lẹ́yìn mm. ọlọ́run ni mo bẹ̀rù tó bá jẹ́ pé mm. lérí òdodo yìí ni ẹ máa ṣe lọ ẹ̀rì ibi tẹ́ padà ẹ̀ǹdì ẹ̀ sí ẹ̀rì kò rí dáadáa. ẹ ṣeun Sheikh Sakama fún ìmọ́lẹ̀ tẹ tàn lónìí a dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gọrẹpẹtẹ ọlọ́run túbọ̀ bá wà pẹ̀lú yín. ọ̀rọ̀ rẹ o mo dẹ̀ máa ń tẹnu mọ́ hmm. sórí àbánidá kò ní bá ní ìdébẹ̀ láéláé àwọn èèyàn máa ń bá àyàn dáa gan crowd sì máa ń tàn yàn ah, ó ti ṣe mí rí i ṣé mo ti ń bá pé sósì ọ rí ó ti ṣe mí rí nígbà tí mo bẹ̀rẹ̀ Yorùbá Remedy nígbà tí mo bẹ̀rẹ̀ Yorùbá Remedy tá à ń ṣe tá à ń ṣe tá à ń ṣe ó wá dé àyè kan àwọn èèyàn wa máa ń pè wá n lè ṣe kíní fúnra mi àgbo diabetes tẹsán yẹn mi ò lè sọ mi ì lè ṣe fúnra mi hypertension kankan nígbà tó tẹ̀ wá di pa bẹ̀rẹ̀ sí ń ṣe fortification nígbà táwọn fúlàní ń dá àwọn èèyàn láàmú lóko nǹkan nǹkan báwọn tá a jẹ́ pé a lọ ṣe ìbọn remedy against ìbọn against kan jiyàn gbé nǹkan ká lọ ṣe fáwọn èèyàn crowd wá bẹ̀rẹ̀ sí tàn mí in the sense that kí ni mo fi sọ pé crowd bẹ̀rẹ̀ sí tàn mí ni pé wọ́n ní sheik labib lágbàjì ìzí ẹ̀ ẹ dákun sheik labib ẹ pè wọlé ẹ bá ń wọlé ẹ jẹ́ hàdí yín ó ní bó ṣe máa ń kí àwọn àáfàá ah ayakumla ah, ó lọ mi ìdẹ̀ lẹ́ni jẹ́ ń wọ́rẹ̀ mùsùlùmí kan tí mo lè pè tó lè sáré kọ́ mi láwọn kìnnì ó ní bí wọ́n ṣe mọ́ kí àwọn àwọn àwọn aṣáájú ẹ̀sìn Islam tó bá fẹ́ kí wọn um, um, ah, màá wá ọ̀rẹ́ mi kan tó jẹ́ muslim tó lè sáré kọ́ mi èyí tí mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé ṣe rí ń gbà mí ṣe rí ń gbà mí uh, èrò crowd máa ń tàn yàn wàláì mo fi ọlọ́wọ̀n ọba búra crowd máa ń tàn yàn ẹ jẹ́ ń pe Mr. Um, Biodun náà ó yẹ kí wọ́n lè sọ fún mi aramakalo ah n lè gẹ̀ẹ́tì ahọ́n lọ ẹ ṣàánú mi ẹ jẹ́ ń pe Mr. Biodun tán bá wà online kó sọ fún mi ṣẹ́rí ń gbà mí crowd máa ń tàn yàn bẹ̀rẹ̀ sí ṣe lọ ọlọ́run ló yọ mí ọjọ́ kan ti wà rí ta lọ forty five fáwọn èèyàn kan ní ẹ̀pẹ́ lẹ́kọ̀ọ́ a lọ forty five fáwọn èèyàn yẹn ní ẹ̀pẹ́ lẹ́kọ̀ọ́ ṣẹ́rí mo kàn fura ni ṣẹ́rí gbà tá a débẹ̀ ìmí àpá ojú ẹ̀ wọ́n bù ẹlòmíì inú ìmí inú wọn wọ́n tó táàtì àwọn bọ́ìsì yẹn ayákùn wọ́n bù wọ́n ládàá lójú ẹ̀ ah, ah. mo yẹ débẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n mo kọ́kọ́ observe mo ń wo ah, ìmí ọrùn ẹ̀ wọ́n gé báyìí mo wá bẹ̀rẹ̀ sí fura bọ̀dá Abíọ́dún o ẹ dákun bó ni ẹ ṣe mọ kí àwọn àgbà fà àwọn àtẹ̀yìn bá fẹ́ kí àgbà fà bó ni ẹ ṣe mọ kí wọn. ṣé mo fẹ́ kí Sheikh Labib Lágbàjì. bó mo ṣe fẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe kí kò sí bẹ́ẹ̀ ṣe kí wọn bẹ́ẹ̀ ṣe kí wọn. ok. èyí tó fi ń lọ́lá jù gbogbo kíkí náà níbi kẹ́ sálámà fún onítọ̀. ok kí n sọ pé kí n sọ pé asàlámà lẹ́kùn àbí. exactly ẹ̀ sí bọ́ńtọ̀ ṣe lè jẹ́. èwo ni aka èwo ni akramakallahu. akramakallahu ok. gbogbo àwọn ibi ìgbà tí ẹ gan yín ṣe bí àpọ́nlé fún wọn. àpọ́nlé ẹ̀ àpọ́nlé yẹn gangan mo fẹ́ ṣe tó fi ń da jù ní ogo kíkí kò hmm. ní kí o sálámà. kéèyàn sálámà ọ̀dà ẹ ṣe ìyẹn náà mo sáré pè fún mo wà lórí program ni màá bá yín sọ̀rọ̀ létà. Hmm. wọ́n ní ètò ti dáa jù ní gbogbo kíkí òun náà ni ayakunla asalamualeykum then àwọn èèyàn kan sọ ayakunmu ayakunla ayakunla akaramakunla wọ́n ṣá oríṣiríṣi làwọn èèyàn ti sọ ṣé ìgbàlúlàgbàjì tẹ́ bá wà ń bíbá àwọn èèyàn ṣe sọ. So mo kí yín oníkìkì tọlọ́hún mo kí yín kì í tànábì wa mọ́mọ́ ah, saw mo kí yín ní kí àwọn ẹni ọlọ́run kọ́lọ́n bá kẹ́yìn kọ́lọ́n jẹ́ pẹ́ kọ́lọ́n jẹ́ dàgbà kọ́lọ́n dògbó kọ́lọ́n tẹlẹ̀ pẹ́ lógo tọlọ́hún tẹ bá wá wà ń bí ah, Sheikh Labeeb Lagbaji ẹ dákun ẹ bá ń send request kí n gbé yín wọlé ẹ jẹ́ ń gbé bàbá wọlé ah, request wọn ti sá lọ o. Eh, alifulani jẹ́ ń gbé wọn wọlé but request wọn ti sá lọ tí n bá tún rí again request wọn ti sá lọ ọlọ́run ọba mo fi bẹ̀ yín ṣe rí èrò mo sọ nǹkan kan sì pé èrò máa ń tọ̀yàn èmi dẹ̀ ti kọ́ ẹ̀kọ́ yẹn ti pẹ́ I've learnt that lesson for a very long time when people see crowd tẹ́ bá ti rérò tó pọ̀ àwọn èèyàn máa eh, eh, àwọn èèyàn máa fẹ́ sọ iye wọn nù tèrò bá ti pọ̀ ó máa ń ṣẹlẹ̀ lórí Facebook yìí náà ẹlòmíì ọ̀tọ̀ nìkan tó fẹ́ treat o tó bá ti rí i pé èrò ti ń pọ̀ tó ń ti wá one thousand two thousand ní ó bá divert attention rẹ̀ títí tí ó fi wá máa rọ́ọ̀lù kébù kò ní mọ̀ ọlọ́run wá kẹ́mi lẹ́dàá kan tó jẹ́ pé èmi ẹ̀ máa wò ó ọjọ́ kan mo lọ rèé sọ fún ọmọ mi kan tóun mọ̀ nípa Facebook dáadáa mo ń dákun bó mo ṣe lè mọ háìdì iye èèyàn tí ń wò mí tí n fi ní mọ̀ rí ó ní ó á ó dùn mí torí pé èrò máa tààyàn náà kí mo fẹ́ fàyọ ni pé ńgbà tí mo wá lọ ṣe rẹ́mẹ́dì fáwọn èèyàn yẹn ní ẹ̀pẹ́ mo wá ra àwọn bọ́ìsì yẹn ìmí ojú ẹ̀ gé báyìí ìmí ọrùn ẹ̀ là báyìí ìmí ah. mo wá pẹ̀gbọ́n mi kan tó jẹ́ DSS mo wá ṣe fídíò wọn mo wá sẹ̀ǹdẹ̀ sẹ́gbọ́n mi ẹ̀ mo ní ẹ̀gbọ́n mi ẹ̀ wo nǹkan tí mo rí ṣé kí n go ahead bọ̀dá yẹn ni tó bá dán o ipe fẹ́ ipe wọ́n kàn ń wá ní tí wọ́n fi húùkù mi ni o pé bí kí wọ́n sọ pé èmi ni mò ń ṣoògùn gbọ́n fáwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pé tán bá tún wá rírú eléyìí wọ́n fi eléyìí kúkú mi ń kóòtù o pé kí n wá irú àwọn èèyàn tí mo lọ ń ṣe protection fún pé ṣé mi ò ti rí ṣé kò wà glaring báwọn eléyìí ìṣọmọ kan tó gbádùn ọjọ́ yẹn ṣé mo tí mo sọ fáwọn boys yẹn mo ní à àwọn nǹkan tá a fẹ́ lò ń kí a pé ọ̀tọ̀ ni báàgì tá a gbé mo ní ọ̀tọ̀ ní báàgì tá a gbé wá láti Ìbàdàn wípé mi mọ̀ pé a gbé Sheik Lagbaji aha inú mi dùn ẹ jẹ́ hard wọn inú mi dùn ẹ bá ẹ bá conversation èmi àti bàbá Lagbaji ẹ jọ ẹ bá ń screen record ẹ mo fọlọ́run bá bẹ̀yìn torí pé n táwọn èèyàn máa ń rò ọ̀tọ̀ ni n tó jọ̀rì jìnnà gangan ọ̀tọ̀ ni wàlékún salam àbálàgbàjì. ìpẹ̀lẹ̀ ẹkú sẹ́fà. ọlọ́run jẹ́ pẹ́ fún wa ìyìn mọ́mú efẹ́ ṣàpọ́nlé yín torí mi ń ṣe mùsùlùmí ṣùgbọ́n ní kí ah. ti ọmọ yorùbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa lágbára ọlọ́run. Hmm. ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo ti rán èèyàn sí yín tó pọ̀ rẹpẹtẹ in fact mo ti fẹ́ wá sí lọrin ọlọ́run ọba mo fi ṣẹ̀rí ṣùgbọ́n torí pé mo jó níròyìn ó lójú ọjọ́ tèmi kàròyìn ń bàdàn ní òjò tí ìrọ̀rùn fún mi àti wá ẹ ṣàánú torí Ọlọ́run kí lẹ fẹ́ ẹ jọ ẹ wò gbogbo wa la mọ̀ pé ta ni Ọlọ́run ń ṣẹ̀ yín kì í sì ṣẹ̀yìn nìkan ó tún ṣe àwọn tó kù àwa sì mọ̀ pé wíṣìkì láti bẹ̀bẹ̀ ṣẹ́ni gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn èmi ladmin kan ẹ̀gbọ́n rẹ̀ kan irọ́ ni o kò rán wọn bẹ́ẹ̀ o. ẹ dákun. Okay ok ẹ eh, ẹ n tó ṣẹlẹ̀ ni pé ojú ọ̀nà ni mo wà náà but ibi tí service bá ti wá lọ so tán bá bẹ̀yàn tán bá bẹ̀yàn pé kéèyàn má bínú fún kankan tó bá ti jẹ́ pé èèyàn náà ti rẹ́dí àforíjì tẹ́tẹ́lẹ̀ ó máa easy hmm. so a ti rẹ́dí àforíjì tipẹ́tipẹ́ ṣáájú kéèyàn tiẹ̀ tó bẹ̀ wá gan hmm. kì í ṣe pé ẹ̀bẹ̀ yìí la fẹ́ fi ṣàforíjì a ti ṣàforíjì gan before but hmm. àwọn bíbù yìí wọ́n wá ń pè wá ní aláìnílàákàyè pẹ̀lú ìwà wọn kẹ́ni tí kí kọ̀ǹplénà tó máa bẹ̀bẹ̀ kọ́yọ́ gé suspect hmm. ní tí wọ́n ń yarí kọ̀ǹplénà hmm. ní ń bẹ̀bẹ̀ suspect ní tí wọ́n ń yarí ẹni tó bú ẹni tó bà ló kọjẹ́ òun ní tún bẹ̀bẹ̀ pé dákun ẹja fi rí lágbájá ìwọ tó wá báyìí ló kọjẹ́ wa ń sọ fún wa pé wò ràn wá pé wò ràn wá o o o o retí àforíjì wa o. so hmm. tí yẹn bá forí jù rú ẹni báwọn a jẹ́ pé inú ká máa wò yẹn pé yẹn gọ̀ àbí kó jẹ́ pé orúkọ tó pé yẹn ganan lèyàn ń jẹ́. so ayé ò ní rí nírí pé yẹn náìsì mọ ìrí pé eh, bóyá ẹ̀mọ́ bóyá nǹkan sọ pé ó ṣe gan bóyá ìwà rẹ náà nù bóyá rù ń bá a nì. so mm. Mm. àwa gangan náà pè ní peacemaker láti ilẹ̀ ẹnìkan kan ò tẹ́ ẹ̀ tí bẹ̀bẹ̀ làwọn ará wa ti ń sọ pé ìjà fọmọ ilẹ̀ kó máa lọ rẹ̀ táwọn wá kó ṣe ìsìláàmù gangan pé ẹlẹ́rìn kan sọ pé bóyá abẹ́ kó ṣe ìsìláàmù ìsìláàmù báwo ẹ̀sìn wo ló ń gbẹ̀ngbẹ̀ èèyàn kírísítẹ́nì kò gbẹ̀ngbẹ̀ èèyàn yẹn pọ̀ tó bá yẹ pé àwọn tó wà ní rìdíìmù nìkan ni ẹ fẹ́ wò rìdíìmù lásán nìkan rìdíìmù tí kóhun ní sọ òótọ́ náà ìbàfo yẹn ni ẹ fẹ́ wò èyí mọ̀ pé kírísítẹ́nìtì kírísítẹ́nìtì ò gbẹ̀ngbẹ̀ èèyàn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. níbi tẹ́nìkan wà á kó ń bẹ́ẹ̀ àbí tẹ́nìkan wà á wọbẹ̀ tí wọ́n á sọ pé ẹ káàbọ̀ pé ìwọ ló jẹ́ ká pọ̀ sí i Abida ìsìláàmù gbẹ̀ngbẹ̀ èèyàn so kéèyàn kan wá sí jímọ̀ Ìlọrin bí lásán yóò mọ̀ pé ìsìláàmù gbẹ̀ngbẹ̀ èèyàn hmm. àfi kéèyàn lọ násùpàtì so àní kí àní hmm. kó wá àní kó wá ṣe nǹkan àní kó wá láti ilẹ̀ àwòtí ẹ̀rọ ẹ̀sìn ró gan hmm. kódà mọ̀ pé ó lẹ́ni tó tó jẹ́ lẹ́sìn nígbẹ̀yìn gbẹ̀yìn la tó ń gbọ́ pé wọ́n ní pé màmá rẹ̀ pé mùsùlùmí ni pé kódà bàbá hmm. rẹ̀ mùsùlùmí ni kódà wọn ní màmá rẹ̀ àfáà ni àwa ti dá hmm. méjì láti inú ẹ̀mí wa ká tó gbọ́ gbogbo làbárí eléyìí àti ẹ̀rù pọ́ mọ́ mùsùlùmí gangan láti lẹ̀ gan kí la fi wàhálà sí i bọ̀ ti gbà tó ń lẹ nǹkan tí ò ṣe mọ́ wa mo sọ àyín sí bàbá hmm. àwọn ọmọ nǹkan ni mo jẹ́ ọmọ mi lè dìde nígbà tí wọ́n àtàkì mi yẹn inú àwọn ọ̀pọ̀lọpọ̀ nu wa dùn kò yẹ ọlọ́run mú ṣe làbí ọlọ́run mú ṣe làbí. àfa kan tiẹ̀ pè mí ni pé inú àwọn dùn sí nǹkan tó ṣe fún mi yìí. Mm. pé ṣé ṣé ó yẹ kí n jáde kí n máa bẹ̀bẹ̀ fún ta lọ́lọ́run mm. kí n máa sọ pé káwọn èèyàn foríjì kí n máa sọ pé ẹja fílẹ̀ kó máa lọ pé n tán ṣe fún mi yìí ó dùn máwọn gan. Mm. pé yín rí i pé àwọn ò pè àwọn ò tiẹ̀ kí mi pé ah, irú ọ̀rọ̀ wo náà tó máa sọ sí yín ṣé yẹn tún máa ń gba ẹni tí ń lọ àjà lójú ni. Hmm. Hmm. àwọn hmm. èèyàn kù agan tí bàbá kí wọ́n ní làákàyè tán mọ̀ pé ní kí n ṣe ròyìn bẹ́ẹ̀ ó yẹ ká máa rí mi pé àbáwọn ẹlẹ́bọ̀ ti fún lówó ni. torí èmi ò dẹ̀ láìkì wàhálà ni àwọn èèyàn kan máa ń fojú wò mí bí ẹni tó máa ń wọ́n fa wàhálà ni mi ń fa wàhálà kankan mo kàn máa ń takú ẹni tó bá takú mọ́ mi lọ́rùn ẹni tó bá drag mi tí ò bá tí ò bá sọ pẹ́dálẹ̀ àjọ náà tàbí owó ni bọ́ tí bá rí pé èèyàn ò fa nǹkan mọ́ mi lọ́wọ́ wàhálà yẹn mo lè dágọ̀ fún tí ó máa rí mi nírè ojo àbí kó máa rí mi nírè pé àbí mi àbí mi nílà àbí àbúgọ̀ ni ebi mo rọ̀ jù hmm. láyé bọ̀ tí èèyàn bá bá mi fà á pé kí ló ń ṣẹlẹ̀ nature èmi náà mo like problem mo like wàhálà nature mi ni wàhálà mo like wàhálà gan hmm. bí even mo máa ń sọjọ àti bẹ̀rẹ̀ jà bọ̀ tó wà bẹ̀rẹ̀ tán mi kì í máa kàn máa lọ ni ìtẹ̀ ní wẹ̀yìn mọ̀ wò mọ́ àwa gan ti foríjọ mọ̀ yìí hmm. torí a rí ni pé ah ilẹ̀kùn ló mú lọ́wọ́ lónìí kò tẹ́ni tí lè mú lọ́wọ́. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ó ń fi nǹkan tí ò ṣe ròyìn àwìn o ti bú ọlọ́run darí ti bú ànábì darí àìmọye èyí kẹ́tí mo tẹ̀lé láìpẹ́ ìgàn tí ń ṣèké fún ànábì. kí ló dé tó bá hmm. wọn ta ló ṣèké fún kíní kan rí. Hmm. kájà á níbẹ̀ náà ni so jẹ́ kó máa mọ níwọ̀n níwọ̀n níwọ̀n níwọ̀n ok wá ṣe tiwa náà fún wa ó ti ṣe pẹ́ náà ìyìn sáà bàjá ó ti ṣe tipẹ́tipẹ́tipẹ́tipẹ́. Hmm mi ì tí ẹ gbọ́n tí ì gbọ́ ẹni tí ń jẹ́ ìtàn ọlọ́run rí níjọ́ tó sun kùránì náà mo tó mọ̀ àti mo wá ní ah, hmm. wáyé tọkùnrin yìí ń sun kùránì ntákan rí ni pé wàá sọ pé èmi bá wèrè sùn ní uncompleted building mi ì ṣe rí láyé mi alukurani alukurani táwa gbàgbọ́ láyé alukurani mo gbàgbọ́ láyé mi hmm. e, èmi tí mo kọ́lé jákùjákù hmm. káàkiri tí mo nílé tí mo lọ́lá ọlọ́run kẹ́ mi ok àwọn nǹkan tó fi ròyìn wá yìí àwa jà sí tí ẹ bá wòye ọ̀rọ̀ yẹn ẹ rí i pé ìgbà tí a establish àwọn kéèsì ẹ̀mí bàbá Aliyu Okutagidi ẹ rí i hmm. pé wò pronounce ọ̀rọ̀ tèmi mọ̀ rárá. bẹ́ẹ̀ni. n ò tiẹ̀ gbọ́ tèmi mọ̀ rárá mo sì mọ̀ọ́mọ̀ hmm. we pronounce ẹ̀ ni. àti fáìlì kéèsì táwọn ọlọ́run kalẹ̀ tá a ti competition rẹ̀ nísìn yóò sì lé lọ́dún kan tí lọ́yà mi mọ̀dàmú mi ti ní ẹ̀yà filẹ̀ ẹ̀yà filẹ̀ àwọn lọ́yà tí wọ́n hmm. jẹ́ lọ́yà mi tí wọ́n jẹ́ èèyàn gidi tẹ́gbẹ́ àwọn. àwọn tí ń jà lọ lẹ́yìn yìí o èmi ni mo wá hmm. èmi ni mo hmm. wá calm down kí sìn pé ẹjẹ kó wálẹ̀ gbà títí bàbá òkúta gidi bẹ̀rẹ̀ yẹn mi sáà jà mi ì dẹ̀ establish tèmi gan mọ́ mi ì tiẹ̀ sọ̀rọ̀ tèmi rárá tí mo kàn rí kí wọ́n ṣe ni pé mo kàn bẹ̀bẹ̀ fún mo kàn rí kí mọ̀ yìí ti kó sí wàhálà báyìí ẹjọ́ báwo ló ti fẹ́ dìfẹ́ǹdì kéèsì àgàgà tí tèmi yẹn. àná kò mi là mo mọ̀ pé mo ṣe ń sọ òun kò dùn lẹ́nu mi àmọ́ ẹ mọ̀ bá a manage ẹ̀ ẹ dákun ṣé ẹ rí ẹ dákun ẹ wò ó ẹ wò ó àwa mọ̀ pé ta lọ́lọ́run ti ṣẹ̀ wọ́n ti bú mi rẹpẹtẹ ẹ wò èmi èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo wà lára àwọn tó kọ́kọ́ jáde tí mo bú àwọn àfáà Ìlọrin bàjẹ́ nígbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀sẹ̀ kejì mo wá jókòó mo wá rò pé ẹ wá ẹ wá ṣé èébú tí mò ń bú yìí àárò tí mò ń sà yìí ṣé yóò yọ ẹni tó ti bọ́ mi mo wá rí i pé kò lè yọ ẹ à ẹ lọ fọ ọfẹ gbé jáde àgbéyàn fọfẹ gbéyàn kúrò lẹ́wọ̀n èèyàn bá tiẹ̀ jẹ sí mi torí wọn lẹ tẹẹdì fún àwa rí i pé kò sọ́nà tá a lè àbùdá kankan ò sí lọ́rùn ọ̀pẹ arúgbó la ju pé ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ. bàbá ẹ jọ tó ṣe rí mo mọ̀ wípé eh, nínú nǹkan tẹ́mi gbọ́ mo tiẹ̀ gbọ́ pé kéèsì ti yín gan ò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. nínú tí mo gbọ́ tó túmọ̀ sí pé tẹ́yìn ò bá tiẹ̀ wà túrẹ́dì àti forí ti ta lọ́lọ́run tó bá bọ́ nínú ètò wa ẹ̀yìn ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tọ̀dọ̀ yín ègé. bí ìgbà tí àlùtà kọ́ntínú náà ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run alákọ̀ọ́kọ́ ẹ̀bẹ̀ tèmi lọ́dọ̀ yín ni pé ẹ wo bàbá mi mùsùlùmí ni wọ́n tí wọ́n kéwú bí wọ́n kéwú rẹpẹtẹ bẹ́ẹ̀ ni mo sọ alákọ̀ọ́kọ́ ẹ̀bẹ̀ tèmi fẹ́ bẹ̀ yín ni wípé àkọ́kọ́ kéèsì ti yín yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe láwọn lọ́ọ̀yà ń bẹ̀ yín yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ tiẹ̀ kọ́kọ́ kéèsì ti yín yẹn kọ́ bá wa fi yá Ọlọ́run ẹ bá wa fi yá ànábì wa mọ̀mọ́ mo fi ànábì bẹ̀ yín ṣẹ wá rí lẹ́yìn tọ̀dọ̀ yín ẹ tún wá bá wa agbára tẹ́ ẹ ní ṣe rí ẹ̀yin Alifulani àti bàbá ń bàrígà ẹ̀yin yẹn mo mọ̀ pé ẹ tóbi lọ́wọ́ àwọn bàbá bàbá tó ṣẹ́kù nínú Ìlọrin mo mọ̀ pé ẹ tóbi lọ́wọ́ wọn mo sì mọ̀ pé kò sí ń tẹ́ ẹ lè gbà tì lọ́wọ́ àwọn tí ó jẹ́ bàbá bàbá tẹ́ tí wọ́n jẹ́ ni àpọ́nlé ẹni iyì ẹni ẹ̀yẹ ní inú Ìlọrin yẹn ẹ wá bá ń bẹ àwọn èèyàn tó kù bàbá wa alifulani àwọn náà join program níjẹta wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ rẹpẹtẹ inú mi dẹ̀ dùn pé ah ẹni tí ò bá mọ̀ gbọ́ tẹnu kinní kan ni ó mọ̀ pé kinní kan ń pa àtó o ńgbà tẹ́yìn náà tún wá join lónìí ó ṣàfihàn wípé lóòótọ́ lóòótọ́ ẹ rẹ́dì láti forí di ta lọ́lọ́run àwọn èèyàn tí kàn ń rúná sí ẹ worú àdúmí yẹn nísìn òun wà níbẹ̀ ń ṣiṣẹ́ tiẹ̀ ń jẹun ń lọ ń bọ̀ ń gbélé ayé ẹ̀gbọ́n náà tó náà jáde tó ṣẹnu pẹtẹpẹtẹ tí ń sọsọkúsọ ó ń dáyẹ kò lè lóhùn ò tí bòbí sùn láti dọ́tà burú ẹ ti wà bẹ́ẹ̀ yẹn ẹ wá jọ ẹ má jàrú ẹ má jàrú tàwọn yẹn bàbá ẹ jọ torí ọmú fọlọ́n ọba bẹ̀yìn ni èmi ò dẹ́wọ̀n rí hmm. ṣùgbọ́n mo máa ń ṣàbẹ̀wò ìdẹ́wọ̀n mo máa ń rí tójú àwọn tí ń bẹ̀ ń bẹ̀ ń rí ẹ dákun bàbá torí ọlọ́run mo mọ̀ pàgbára wọn tó kí wọ́n sì sọ pé ó yá àṣẹjọ́ ìmọ̀ pàápàá jùlọ àlífà òkúta gidi ẹ dákun torí Ọlọ́run ẹ dákun. ẹ ṣe òkìkí pẹ̀lú gbọ́lọ́hún mo ti sọ̀rọ̀ kan pé téèyàn bá ti palẹ̀ mọ́ rẹ̀ kóun fẹ́ filẹ̀ ni máa ń dùn gbà. bẹ́ẹ̀ni. so àwa náà palẹ̀ mọ́ àforíjì fún àyè ṣe èèyàn burúkú èèyàn dáadáa làwa náà. but ẹ wo ọmọbìnrin yín ká tiẹ̀ tiẹ̀ ọmọbìnrin yẹn ọmọbìnrin yẹn ó sọ̀rọ̀ pẹ̀lú bóyá ìjọbìnrin tó àdẹ fojú obìnrin wò àtẹ́tí hmm. agbọ́rọ̀ rẹ̀ àdẹ tẹ̀lé kódà ọ̀rẹ́ hmm. mi ọba Solomon dẹ pé style tiẹ̀ èèmọ tí mo lè pé ó lè gbóná ó lè tutù ó lè tún gbóná ó lè tutù lónìí kó tutù kó tún lọ́la àtẹ́tí agbọ́tiẹ̀ náà àdẹ tẹ̀lé ń sọ ìyẹn ni pé ntí yẹn bá ti hmm. ṣetán ló tó fẹ́ jù lẹ́ẹ̀dẹ́tẹ̀lẹ̀ kódà bí dídìrín bẹ́ẹ̀ yàn èyàn ó gbà náà ni ṣùgbọ́n a tún wá lẹ́yìn gàdá wa ń jáde àgàgà ọmọ ìyá rẹ̀ jẹ́ rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí akúrọ́wáká bá sọ ẹnu àárọ̀ ọ̀run lẹ ti gbọ́ definitely hmm. a jẹ́ pé ọmọ yìí fẹ́ jà nìyẹn ok so hmm. fẹ́ jà ni ok ó yà ó wá hmm. púfù ẹ̀rí tó bá rí nílé ẹjọ́ tó fi ń ṣe nǹkan tí ń ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ tó sọ àyà sọ yìí wọ́n là ń gbọ́ ẹjọ́ yẹn ti dé kóòtù àwọn lọ́ọ̀yà mi náà ń dáṣẹ́ yẹn ṣe lọ lẹ́yìn wọn ò tiẹ̀ béèrè owó kankan lọ́wọ́ mi gan inú ń bí wọn pé ah, ẹni tó bí ló kọ at least mama bukere nisi láti fi thirty eight years báyìí ni mo ti ń mark lọ báyìí. kábíyèsí ọlọ́run. thirty eight years ni mo ti ń mark lọ báyìí tí mò ń sọ̀rọ̀ báyìí láti thirty eight hmm. years láti thirty eight years kí ẹ máa sọ̀rọ̀ kí ẹ máa build eh, profile ara rẹ̀ bákan kẹ́nìkan wá nílé hmm. nìkan fẹ́ bàjẹ́ fún yàn ṣé irú ẹni yẹn ṣé hmm. kí ó like ẹ ní tó fa nìyẹn but tí tí a lọ jọ ṣe ìmọ̀ràn láàrin ara wa a jọ ṣe ìmọ̀ràn láàrin ara wa tó hmm. tọ́ àwọn tó jẹ́ yẹn dáadáa máa ń bẹ̀ wáyìí àfi ká tẹ́tí tiwọn ìyá kan wà ní London ìyá yẹn nọ́ọ̀sì ni nọ́ọ̀sì ni ìyá hmm. yẹn kíni kan fún mi lọ́la ìyá yẹn ìyá yẹn ti wọ sixty something years ìyá yẹn pè mí wọ́n dẹ̀ pè mí mo sì ní wàhálà mo ti gbọ́ wọ́n ní àmọ́ wọn lọ sọ fún wọn nísìn pé kọ́lọ̀ dìlì ti gbogbo nǹkan tó ṣe sí orí péjì rẹ̀ yẹn eh. níjọ́ kejì eh. tó rí tí ìkan lára wọn ó sì tún mú fídíò yẹn tó fi sọ̀rọ̀ nípa tèmi yẹn wọ́n tún wá tún gé sórí kinní kan yorùbá kinní kan mi. sẹ́yìn gbé evidence tí àwọn so eh, kí ni wọ́n pera wọn ní yorùbá kinní kan sí sẹ́mi yorùbá náà lọ pera wọn sóyà kí wọ́n kó bá yára wọn. àwa ojúlówó yorùbá rèé àwa lọpọlọ àmọ́ wà objective àwa máa ń ronú sọ̀tún sósì ṣẹ́rá àwọn tó kù tó jẹ́ pé ojú kan ní ń ronú síbi transformer ẹlẹ́mìí kan yẹn àwọn yẹn ń pawó lásán lásán ni ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tó bá ń hot àwọn yẹn ó gé wọn lọ àṣírí ibẹ̀ mo sọ fún yín o bàbá wa àwọn yẹn ó gé wọn wà lọ fi sórí péjì tiwọn kán lè pa owó tó oh, àwọn yẹn èèwọ̀n kò sí bọ́rọ̀ yanjú bí ò yanjú kò kàn wọ́n tí péjì tí wọ́n bá ṣáà ti ń gbéra tí ń rówó wọn pa lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù èèyàn ò bá lo ẹ̀wọ̀n kò kan ayé wọ́n ṣe láyé olóyè ah, Sunday Igboho. mo dà wọn ò bẹ̀rù Ọlọ́run wọn fẹ́ bá tọmọ ah. yẹn jẹ́ ni àwa gan ti. ẹni tí wọ́n bá wá ń lo orí ẹ̀ ló yẹ kó gbọ́n ẹni tí wọ́n bá ń lo orí ẹ̀ mo ti pé ẹnìkan nínú àwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ wọn yìí mo pè ń jọ́ kan mo wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mo ní ó ṣe jẹ́ pé fídíò tí mo bá ṣe tó bá ní láárí ẹ̀ ì bá mi pín èyí tí n bá ṣe tí n bá fi búùyàn tí mo fi ṣépè fún yàn ìyún lẹ mọ́ pín bẹ̀ mí kí n má bínú má bá ń pín fídíò mi mọ́ tó bá jẹ́ pé èyí tí n bá ṣe tí ò dáa ló lè bá ń pín èyí tí n bá ṣe tí n bá ti fi ṣe dáadáa ò lè bá ń pín má bá ń pín fídíò mi mọ́ ẹni tí wọ́n bá ń lò ni ó lórí ni ó jókòó tí ó rori ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ jẹ́ kí wọ́n mọ lo òun torí pé abánidá ò ní báyàn débẹ̀ mọ́ bó pẹ́ bóyá gbogbo wọn wọ́n padà padà lẹ́yìn èèyàn torí tí wọ́n bá tì ọ lọ bí tí wọ́n fẹ́ tì ọ lọ tán wọ́n tún tò sẹ́yìn ẹlòmíì ṣé látijọ́ tí ta lọ́lọ́run ti lọ bẹ̀ yẹn nìsín àwọn blọ́gà tí ó jẹ́ pé ọ̀rọ̀ ta lọ́lọ́run làwọn fi ń jẹun ṣé wọn ò fẹ́ lòmíì mọ jẹun láti ìgbà náà lọ kò dáa kò dáa ah, mo rò pé wọ́n ti dé ibi tí nẹ́tíwọ̀kì ti dáa wọ́n sì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Eh. Ah, mo rò pé wọ́n ti dé ibi tí nẹ́tíwọ̀kì yẹn ò ti dáa. Eh, bá wa lágbàjì ó jọ ń pẹ́ ti débi tí nẹ́tíwọ̀kì yẹn ò ti da hmm, ó jọ ń pẹ́ ti débi tí nẹ́tíwọ̀kì yẹn ò ti da uh, ẹnìkan ní dá aládò should be arrested no ẹ wo bí mo ti kẹ́kọ̀ọ́ kan ṣẹ́rí tẹ bá rẹ́nìkan online tó ń ṣe tí ò dáa ǹjẹ́ mọ̀ pé àpọ̀ wa àìrè èèyàn pè wá sákìyèsí mo fi tọrọ ara tèmi ṣàpẹrẹ lẹ́ẹ̀kan nígbà tí mo máa ń bú baba Lai Muhammed ẹ má gbàgbé mi sọ pé wọ́n ṣe dáadáa náà o pé mo bẹ̀bẹ̀ kò túmọ̀ sí pé bàbá Lai Muhammed ṣe dáadáa ńgbà yẹn ṣùgbọ́n mo pè wọ́n láwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ tó jẹ́ pé tí wọ́n bá wá tiẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ mi ò lẹ́rìí fáwọn ọkọ̀ tí mo pè wọ́n yẹn bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n bímọ tó jẹ́ pé ọmọ wọn ó ti ń ronú lẹ̀ báyìí pé ó kọ bàbá òun lòun náà fi jẹ gómìnà nílùú ibi tí bàbá òun ti jáde òun ó lè sọ pé ọmọ lágbájá lòun tírú ọmọ yẹn bá wà lamẹ́ríkà tó ń wò mí lásìkò tí mò ń pe bàbá àwọn lólè tí mò ń pe bàbá àwọn lóní jìbìtì kò ní lajúlẹ̀ báyìí kó mọ wò mí ràn kó sì mọ dunnú sí mi kó ní kí n mọ go scot free àwọn kan wá mọ ń pè mí gbà yẹn tán mọ encourage mi ah Òkìkí bẹ́ẹ̀ ni bàbá wèrè ní Lai Muhammed yẹn bó ṣe ń sọ̀rọ̀ sí ni àwa láìkẹ́ ẹ̀ ó yẹ máa continue in fact ìmí inú wọn tiẹ̀ tún fún mi lówó lójú tèmi èmi rò wípé wọ́n ń support mi pé wọ́n like mi ni àṣà àwọn èèyàn tán ti jọ ní rift àwọn èèyàn tó ti jọ ní wàhálà kó tiẹ̀ tó di pé Lai Muhammed di nǹkan kan rárá rárá aṣóun làwọn èèyàn tó ń pè mí yẹn wọ́n wá ń fi èmi ẹ́ńtà àwọn wọ́n ń fi èmi irúgbó èmi ò dẹ̀ mọ̀ owó tí wọ́n fún mi ẹ̀ sọ wá àlùbáríkà kankan bíi kí wọ́n fún mi five thousand bíi kí wọ́n ní ó yá ẹja bá yín ra káàdì sísẹ́ ti yín àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tán àwọn owó náà nù wọ́n ṣùgbọ́n èmi owó yẹn kọ́ ló mátà sí mi bíi pé èmi ń rí nírí pé ah mo ní àwọn èèyàn tó encourage tán dẹ̀ like nǹkan tí mò ń ṣe àṣerọ́ ni àṣe wọn like nǹkan tí mò ń ṣe tán ti jọ ní kanta bóyá nígbà kékeré ńgbà tán jọ wà lọ́dọ̀ tán jọ ń build ara wọn àṣàwọn èèyàn yẹn ni tèmi ò mọ̀ so wọ́n ń fèmí ẹ́ńtà wọn ọlọ́run ló kàn fàánú sí mi láà bóyá àwọn ọṣẹ pẹ́pẹ́pẹ́ kan táwa náà máa ń wẹ̀ ọlọ́run kan fàánú sí mi láà mo kàn ẹnìyẹn kàn pè mí látọ̀ ọ́fíìsì láì Muhammed ni ó ní brother mi ní dárúkọ mi fún yín o bọ̀ ọ́fíìsì Lai Muhammed mo ti ń pè ẹ ti ṣe ọ̀gá o ẹ ti dìfẹ́ẹ̀mù ọ̀gá o ọ̀gá dẹ̀ ti ń plan láti gbé but tẹ́ ẹ bá fẹ́ kọ̀gá lọ gbé ìgbésẹ̀ ẹ tètè lọ ṣe fídíò kẹ́ ẹ tètè clear ara yín kẹ́ ẹ dẹ̀ bẹ̀ wọ́n mo dẹ̀ ṣe fídíò mo dẹ̀ bẹ̀bẹ̀ mo ní bàbá Muhammed ẹ̀ ó ká wa láàánú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ kọ́ńtì nàìjíríà bí nǹkan ṣe ń lọ lọ́tún ló sì là láìkì tó já máa sọ àsọ àsọré bọ̀ ẹ̀foríjì wá gbogbo kọtakú pè yẹn ẹ̀kú jẹ́ bẹ́ẹ̀ alẹ́ ẹ oníjìbìtì ní ẹ lu jìbìtì lójú wa rí náà ẹ alólè ní ẹ jalè ilé wa rí ẹ kó nǹkan bàbá mi rí kí ló tí mo fọ́ á lè pè yín lólè láì lẹ́fídẹ́ǹs mo tọrọ àforíjì ẹ mọ́ bínú alẹ́ ọjọ́ yẹn gangan gangan bọ̀dá yẹn dẹ̀ tún pè mí padà wọn nígbà táwọn rí fídíẹ̀ báyìí gbogbo àwọn kan rẹ́rìn ọ̀gá kan ní ah, àwọn boys kéékèèké yìí ṣá ó dẹ̀ parí o láti gbà yẹn kò sí ṣòro ẹ jọ ṣé láti gbà yẹn ṣé mi ò gbélé ayé mi ṣé mi ò live life ṣé mi ò máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bí mo ṣe ń ṣe ìyẹn ò sọ pé kíta tí pé pé ta lọ lọ́n bẹ ṣe bí ẹni tó join fídíò tèmi lónìí lára àwọn tèmi ti búrí ni ìyẹn ò dẹ̀ sọ pé bí ó ṣe join lónìí nísìn kí ó ṣe fídíò lọ́la tí ò dáa kí n má lè sọ pé mm, mm, mm, this is not good ṣùgbọ́n mi ní sọ pé o lè ní nígbà tí mi káwọn mọ́ bí tí wọ́n ti jalè tí n bá tiẹ̀ wà káwọn mọ́ bẹ́ẹ̀ ṣé mo rìkọ́ọ̀dù wọn ṣé mo ya fọ́tò wọn bẹ́ẹ̀ mi ní sọ pé four one nine wọn nígbà tí wọn lù ràn mí ń jìbìtì rí abẹ́ ẹ̀gẹ́ ti ẹni ẹ́ òun nìkan tá à ń gbìyànjú àti sọ. So ẹ̀ṣẹ̀ títa lọ́lọ́run ṣẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ pé mọ́ sí ẹ̀sìn ẹ̀ṣẹ̀ pé ó pè mí lóko tí mi ò jẹ́ mo dẹ̀ arrest yẹ ó dẹ̀ gbọ́ nísìn bàbá alágbàjì pé àwọn egun tiẹ̀ ti bẹ̀rẹ̀ kéèsì tàwọn tó túmọ̀ sí pé tí ọ̀rẹ́ mi bá gba béèlì nísìn tó wálé wọ́n tún lè tún gbé lọ́jọ́ kejì tó túmọ̀ sí pé wọ́n tún lè tún gbé lọ́jọ́ kejì kí wọ́n sọ pé ah, kí ló dé tẹ́ tún tún mi gbé ah, another case náà tún ni àti rí mínísítà ní ìlú orílẹ̀-èdè nàìjíríà tàwa ẹ̀ tí wọ́n gbé ó dẹ̀ wà ní remand for like two months wọ́n kóòtù dẹ̀ padà nìkan filẹ̀ ìmílẹ̀ tán filẹ̀ báyìí ẹnu géètì báyìí náà tún ti ń tún gbé fún ẹ̀sùn tuntun míì tí wọ́n tún dá padà síbẹ̀ kóòtù ní pé wọ́n ti tẹ human rights ẹ̀ mọ́lẹ̀ ó ti pẹ́ jùlẹ̀ wọ́n wọ́n àárẹ̀ ènìyàn ẹ̀ wọ́n ṣe nǹkan kan tí wọ́n bá ti lè àárẹ̀ ènìyàn kan lọ fílẹ̀ wọ́n dẹ̀ àwọn DSS dẹ̀ ní òkè kò sí wàhálà wọ́n dẹ̀ sílẹ̀ kọ́mọ lọlé bí ìṣe ń dẹnu ọ̀nà báyìí ni wọ́n tún sọ fún pé you are under arrest àti fiẹ́lẹ̀ fún ìtòṣe yẹn now tuntun ti tuntun ti dé o ṣáṣú wọ́n sì tuntun gbé so Nàìjíríà la wà ẹja tó o bá ti rí po èyí tí mò ń sọ yìí àwọn èèyàn tó ń send threat sí mi ní online yẹn pé àwọn làwọn àwọn love àwọn eh, fáǹsì ta lọ lọ́hùn ẹ̀ẹ́n eh, bẹ́mi ṣe ń ṣe yẹn tí n bá tún ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́n eh, kíníkan kíníkan <laughs> tírú wọn bá rí mi lójú ayé ní èmi kan àwọn kan wọn á dẹmọ bẹ́ẹ̀ wàláì wọn ò dẹmọ torí irú àwọn èèyàn tó bá ti máa ń ronú sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ yẹn kò sí ntẹ́ ẹ lè sọ létí wọn wọn ní gbọ́ tó bá ti ní blind love fún yàn kò sí ntẹ́ ẹ lè sọ wọn ò ní gbọ́ tírú wọn bá pàdé mi níta bóyá pàdé mi ń bodè àbí wọn pàdé mi mọ̀lété wọ́n lè fẹ́ chẹ́ẹ̀kì mi wò yá bọ̀bọ̀ yẹn tó tó tó tó ní kọ́mọ bẹ̀bẹ̀ fún ta lọ́lọ́run rè ó yẹ já lọ chẹ́ẹ̀kì ẹ̀ bẹ́ẹ̀ sì chẹ́ẹ̀kì ẹ̀ bá ń bẹ̀ ó kún ó kún ó kún gan like ó kún hundred percent <laughs> ó kún like ó kira gan ẹ̀ bá ń bẹ̀ ẹ̀bẹ̀ lèmi ó bẹ̀ o ẹ̀bẹ̀ lèmi ó bẹ̀ ẹni tẹ́bẹ̀ tí mo wá ń bẹ̀ ò bá dùn mọ́ leave my page is not by force bàbá làbíbù lágbàjì mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ ṣe pè wọlé lónìí ó ṣàpẹẹrẹ irú ẹ wo bí gbogbo wa la gbogbo wa la dá gbogbo wa la sì dá kò síbi tí àìdá ò sí aláìdá ń bẹ nú oníṣẹ̀ṣe onídàáda ń bẹ ń aláìdá ń bẹ mùsùlùmí onídàáda náà ń bẹ aláìdá ń bẹ nú kìrìsìtẹ́nì onídàáda náà ń ṣe kí ó ń bẹ ó ń bẹ so èyí tó bá wu kálukú ni kálukú ó choose ẹ̀dẹ̀ gbọ́rọ̀ tí ẹni sọ wọ́n ní àwọn ti pìyàmọ̀ ìdáríjì ilẹ̀ fún gan ká tó bẹ̀bẹ̀ ṣùgbọ́n nígbà tí n bá ń plan pé mo fẹ́ forgive èèyàn tí mo mo kàn wọ Facebook jẹ́ sáré ṣe nǹkan kan tí admin rẹ̀ túbọ̀ ta pé irọ́ o kò rán anybody níṣẹ́ àkọ́kọ́ ẹ ti rọ́bìṣì àwọn tó fẹ́ forgive ẹ ẹlẹ́ẹ̀kejì ẹ ti rọ́bìṣì àwọn tó tún bá bẹ̀bẹ̀ náà kí ló yẹ tá àti yín ká fi jáwọ́ kí ló yẹ tọ́ba Solomon tí ò fi sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ títí dìsìn ṣebí torí pé ẹ fi bí sú ni èmi mo ní data mi èmi mo ní fóònù mi èmi mo ní gbogbo nǹkan mi tí mò ń lò mo wá fi ń bẹ̀bẹ̀ fẹ́ nìkan tí ò rán mi tẹ́mi kàn rò nínú ara mi pé this is the best thing to do ìwọ àbúrò àbẹ́gbọ̀n ìwà jáde pé kò rán yín iṣẹ́ ní tó ń sọ fún mi nìyẹn pé kí ló kàn mí bẹ́ẹ̀ ìdí sì nìyẹn tó fi jẹ́ pé most people nígbà tí wọ́n mú olóyè Sunday Igboho tẹ́ sọ pé ọ̀pọ̀ àwọn ọba wọn dìde ọ̀pọ̀ àwọn kinní kan dìde irú tó àwọn ọba yẹn ròǹgbà yẹn náà rí pé kò sẹ́ni tó gbéṣẹ́ rán wọn táwọn bá jáde jáde fún wọn nígbà wọn bá wọn bẹ̀bẹ̀ tán bá láwọn ò rán wọn lẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ ń kọ́ ẹ̀tẹ́ nìyẹn ọlọ́run ṣọ̀wá o a sì ní dáàmú a pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ nẹ́tíwọ̀kì yìí ti ń ṣe hmm, nẹ́tíwọ̀kì yìí ti ń ṣe bálabàla uh, so with everything going on in this country una dey fight this religion fight olùgbogbo yìí ti gbúdú alẹ́ bí oṣù nobody is fighting religion fight here tó bá tó bá tó bá bá ọ̀rọ̀ ńlẹ̀ tó mọ ibi tí ọ̀rọ̀ wà ó calm down ó béèrè lọ́wọ́ àwọn tó bá ń wájú pé ẹjọ́ kí lẹ̀ ń sọ ṣáàlẹ̀ dá sí wọ́n wá ṣàlàyé tó bá ẹ mọ̀ mọ̀ bẹ́ nobody kò sẹ́ni tó ọ̀rọ̀ ẹ̀sìn kan ló wà ń bí so béèrè lọ́wọ́ àwọn tó bá pé àwọn kí ló ń ṣẹlẹ̀ kí ló bá nù léyìí ìyẹn ló fi mọ tó fẹ́ ṣe and òun sọ pé with everything going on in, in this country baba for everything going on in this country the source of it is religion gbogbo rọ́bìṣì tó ń ṣẹlẹ̀ nàìjíríà lónìí ẹ̀sìn ni ó pilẹ̀ so kò sí bá ṣe péré ajá tà ní porí kòkó tá fi ṣe go and look at it gbogbo àwọn nítorí kó mọ̀ ṣẹlẹ̀ nàìjíríà nítorí èmi ò mọ̀ tí ń ṣẹlẹ̀ sí ọ gbogbo tó bá wá ṣẹlẹ̀ sí ẹ right now tó fi wò pé ọ̀rọ̀ ẹ̀sìn is not worthy to be discussed èmi ò wá ó yọ pé gbogbo tó ń ṣẹlẹ̀ nàìjíríà yìí pátápátá lọ́wọ́ orúùtù ẹ̀ ẹ̀sìn ni bọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ọlọ́run aṣọ wa.